gẹ́gẹ́ láago mẹ́sàn-án òwúrọ̀ lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò eighty eight point seven fm ìbàdàn. This is Kunle Amsat Studio, Akidigbo 88.7 FM. Ẹ káàbọ̀ sórí ètò ṣókàn wá. ní sọ. olùkẹ́ni tó kọ̀ wá o láfi ní. olùkẹ́ni tó kọ̀ wá láfi ní. ká má fi òtí òdàkọ̀ yọkọ. olùkọ́ ọmọlàkejì ó kọ́ ní sẹ́. bàbá ní kòkò wa o. a ò lè sọ. bàbá ní kòkò. a ò lè sọ. o lè fẹ́ ní kòkò wa o. láfi ní. o lè fẹ́ ní kòkò wa. láfi ní. ká má fi òfin òdà kan yìí kọ. o lè kọ́ ọmọ láti ti kókó ní sẹ́ẹ̀. fẹ́ jọ bí eré o. kì í ṣeré. ọmọ fẹ́ jọ bí eré. kì í ṣeré. ìkìlọ̀ ńlá lè yóò láfi ní. ìkìlọ̀ ńlá lè láfi ní. ká máa fi ohun tí ìbùdá kan yọ̀kan. lórí kan ọmọlàkẹ́ tí kò kàn ní sẹ́ẹ̀. jọ bí eré o. kì í ṣeré. ọmọ fẹ́ jọ bí kì í ṣeré. ìkìlọ̀ ńlá lè yóò. láfi ní. ìkìlọ̀ ńlá lè kama vyote udakoyoko olekama na keji kukanize mo wí tèmi lè ní o ṣe ti gbọ́ mo wí tèmi lè ṣe ti gbọ́ o lè wà dìbò dọ́là o kò dẹjọ́ o lè wà dìbò dọ́là kò dẹjọ́ ẹ má fi ó ti ò dàkọ̀yọ̀kọ̀ olekama na keji kukanize. tó mi lè ní o. ṣé ti bọ́. èyí tèmi lè o. ṣé ti bọ́. o lè wà dìbò dọ̀la o. kò dẹjọ́. o lè wà dìbò dọ̀la o. kò dẹjọ́. ẹ máa fi ojú ìwò dàkọ̀ yọkọ. oye kan ọmọ láti ìdìbò kan ní sẹ́. ẹkùnrin aládé fẹ́ pa òun lọ́jọ́ kan tó ń sáré òkú lọ nàgbọ́nàgbọ́n ó déwájú ilé ẹkùn ó kígbe ẹgbà mi ò kọ́ lábẹ́ ọmọ pa mí kọ́ lábẹ́ ọba pa mí ò wà kò legun yan hmm. ṣùkú báyìí náà sì ni eegun àgbàdo ẹ̀yin èèyàn wa tá a jọ wà nílé tá a jọ ń ṣe ní igi lẹ́yìn ọgbà wa lórí ètò ṣókànwá níbi tó jẹ́ wípé ọ̀rọ̀ tó kẹ̀yìn ara lé gbogbo lamọ́ láǹfààní láti mẹ́nu bà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ nínú ògidì ìròyìn láàárọ̀ yìí tẹ́yìn ti ṣe gbọ́ ògidì ìròyìn àwọn wàá bọ́nú ẹ̀ gan nísàn-án àwọn àmọ̀ ìyànnà náà pé ọ̀nà wo ológbà kan kó wá wa tá sì mọ bójú wo pé kí ló ọ̀nà àbáyọ kí lójútùú sí gbogbo ohun tá a bá rí eléyìí tó fẹ́ dàbí pé ó rí díẹ̀ àbí ibi tá a bá rí pé ìjọba wọn ti ṣe dáadáa wọn ti múnú wa dùn àwa náà mọ láǹfààní àti kan sára sí wọn bẹbí tó bá ti kù díẹ̀ káàtó a mọ̀ pé wọ́n ṣàkíyèsí àwa nìkan kọ́ la mọ̀ ń ṣe àwa àti yín làjọ mọ̀ ń ṣe tó ń ti àwọn tó ń ṣojú yín láti ilé tẹ́ ẹ rán wá láàárọ̀ yìí ó lágbára pọ̀ tó máa ń gbọ́ pé ilé kún èèta pé <laughs> irọ́ pé ọlọ́run lókè òdòwọ́ rẹ̀ báyìí torí láàárọ̀ gbogbo ilé pátá ló kún ẹ̀ẹ́sì ẹ̀yin gọ́sẹ̀ tí mo mọ̀ pé nǹkan kí bẹ̀ láàárọ̀ yìí torí ọjọ́ ajé monday náà ni a sì ti wọnú ẹ̀ inú ètò ṣókànwá náà ló bá òun tí ò ní ṣe tí ó di wa lọ́wọ́ mọ́ ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin aráalé akínyín ẹ ṣeun tẹ̀ wá ń bẹ̀ nítorí tiwa adẹ́nìkẹ́ ọmọ bíbí inú ìṣọ̀lá ló kọ tèmi jẹ́ àwọn aṣojú yín tí ẹni wọn tọrọ láwùjọ tójú wọn sì tó gbogbo ohun tó ń lọ láwùjọ wa pátá àwọn náà ti wà ń bí láàárọ yìí láàárọ yìí mẹta ẹni mẹta mẹta ni kinní kan mẹta ni wọn láàárọ yìí comrade ọmọọba prince ẹ ayọdẹlẹ ẹ káàárọ sá. ẹ káàárọ o kò fi sí pé ọmọ ọba bí ọba ìlú mìíràn <laughs> ayọ̀dèjì èmi pọ̀pọ̀ ah. àrògùn ọmọ ajílá lọ sọ pé gbogbo ẹ̀yà ara lóore gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa hmm. etí tẹ́ fi ń gbọ́ òun di. àmì àṣẹ comrade ọmọlólú èjìdìrán ẹ káàárọ̀ sà ẹ sí people's parliament. mo kí gbogbo ará ilẹ̀ hmm. mo kí gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn tó ń gbọ́ káàkiri àgbára yìí wípé ẹ̀rín ayọ̀ kò ní kò nu lé wa. àmì àṣẹ tó eégún láì sí kẹ́hìn gbọ̀lẹ̀ ẹ lẹ́ o ẹ jábọ́ sínú ah, <laughs> ṣé ká ṣe ká sì tún ọba àgbẹ̀ ni tábà kí wọn ní ìsìn náà náà mọ náà mọ ẹ kábíyèsí. ẹ dàtọ̀ téèyàn bá dábàá ti pé ojú èèyàn kéèyàn kàn kí àwọn èèyàn sọ ká sì kó lórí ẹ̀ náà ni o tó comrade Fẹ́mi Babalọ́lá hmm. ọba àgùn kan báyìí bí ẹgbẹ́ ibì kan bẹ̀. mo kí gbogbo àwọn èèyàn wa pátápátá nílé àti lóko mo kí àwọn èèyàn wa tó máa ń dá sí ètò láti ìlú òyìnbó mo kí gbogbo àwọn tó ń dá sí ètò láti Nàìjíríà kábíyèsí làkọ̀bà kára ó lè làkèrò wa. Hmm. ẹ pẹ̀lẹ́ o kára ó lè o. èmi ní Fẹ́mi Babalọ́lá ọba àgùn. ẹ ṣeun o ẹ ṣeun o ló ti tán ẹ ṣeun o. mo wí gómìnà ní o ṣe ti gbọ́ ojú tó fi ṣe ti gbọ́ olè wà dìbò dọ̀la o kò dẹjọ́ olè wà dìbò kò dẹjọ́ ẹ máa fi ojú ìwòdà kọ̀yọ̀kọ̀ olè kọ́ abọ́lá kejì kò kọ́ ní sẹ́. kọ́mrẹ́fẹ́mi Babalọ́lá ọba àgùn comrade ọmọlólú prince hmm, láàárọ̀ yìí níbi tá a ti mú un gangan ní jóun láàárọ̀ yìí torí àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó ń rú èmi lójú tèmi sì láwọn béèrè sí tí yóò sì dá mi lójú pé bí ìbéèrè ń ṣe ń ta wọ́tasẹ̀ inú tèmi ní ṣe ń ta wọ́tasẹ̀ lọ́wọ́ nínú àwọn aráalé náà tó sì yí ẹ̀yin tó jẹ́ pé ojú yín àti ẹnu yín ó tọrọ láwùjọ ibi tí màá ti kọ́kọ́ káfẹ́ kọ́ gbà wọlé láàárọ̀ yìí ó ní ọ̀rọ̀ ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà ìyún àwọn ẹ̀yà ìgbò náà tí a súnmọ́ra wa lẹ́gbẹ̀ẹ́ ń bí ọ̀hánẹ́sẹ̀ ń dìgbò wọ́n ti dá sọ́rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ lórí ọ̀rọ̀ ìnàmdí kánò ni lórí ọ̀rọ̀ ìjà lọ́tún ìjà lósì dàlúrú lọ́tún dàlúrú lósì ní ẹkùn wọn lọ́hùn pàápàá jùlọ kó lé ó gbélé gbogbo ọjọ́ ajé monday tí àwọn ọmọ ikọ̀ ipob tí wọ́n ní wọ́n fi ń béèrè fún ìtúsílẹ̀ àbí kápẹ́ ní ìdásílẹ̀ ẹni tí ń ṣe adarí wọn èyí nnamdi kanu wọ́n ti láti bíi ọ̀sẹ̀ tó lọ ni oríṣiríṣi ọ̀rọ̀ ti ń jáde lórí ẹ̀ nígbà tí àwọn aṣojú kan àwọn delegate kan tí wọ́n yàn tí wọ́n lọ bá ààrẹ muhammadu buhari ṣèpàdé lórí ọ̀rọ̀ yìí pé tí wọ́n mú bọ́ pé ààrẹ o ẹ dákun ọlọ́run kanu ẹ bá wa bójú wò ẹ bá wa ṣe báyìí bá wa ṣe báyìí lórí ẹ̀ kódà lẹ́yìn yòògan ìròyìn míì tó sọ fún wa wípé ó ṣeé ṣe kí ààrẹ ọmọ bójú wo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú nnamdi kanu ní ara àwọn àbájáde tó jáde lọ́sẹ̀ tó kọjá ọ̀hánẹ̀sẹ̀ ń dìgbò wọ́n wá fọ̀rọ̀ léde lópin ọ̀sẹ̀ yìí inú lánàá òde gangan wọ́n ní gbogbo kólé ògbélé ni o kẹ́nì kó mọ dúnlé ni o ní gbogbo ọjà ajé monde kò síwú ẹ̀ mọ́ ní ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà léyìí tó ń sọ wípé bíi pé àwọn ti bá àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ ń sọ̀rọ̀ àbí àjọṣepọ̀ àjọyé àjọsọ ọ̀rọ̀ kan ti wà nílẹ̀ tí wọ́n fi lè tó fi lè dá wọn lójú tí wọ́n fi jáde báyìí láti sọ pé kò sírú ẹ̀ mọ́ ìbéèrè mi ni pé níbo náà wà láti ìjọ yìí ẹjẹ àti bẹ̀rù kọ́mẹ́rẹ́ dá ọmọlúlú ẹjẹ ìtọ́dọ̀ yín bẹ̀rẹ̀ lára. àkọ́kọ́ wọn ní tí ẹ̀gùn bá dérè hùn ló ṣe tán tó fẹ́ yọ ni ní ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn àgbààgbà àwùjọ máa ń fà sẹ́yìn wọn èé ka kankan láti dá sọ̀rọ̀ ìgbà míì ó sì méwu lọ́wọ́ hmm. ìgbà míì ọ̀dà torí wọn ní òye làgbà wù àgbà kan èyí sáré kùgìrì sọ̀rọ̀ hmm. àwọn àgbààgbà apalẹ̀ Ìgbò south east wọ́n ṣe nǹkan tó jọ mí lójú mo sì kí àwọn ikọ̀ IPOB náà nígbà tí wọ́n pàrọwà sí wọn wọ́n ní ó máa lè yàn lóró tí ì bí ó máa lè náà wọ́n sì máa bẹ̀ tí ì gbà tí ì gbà wọ́n bá wọn sọ̀rọ̀ wípé ẹ bá jẹ́ kí wọ́n ṣètò ìdìbò kó lọ ní ìwọ ọ̀rọ̀ ṣe ó fi hàn wípé àwọn náà létí ló ń gbọ́rọ̀ sáwọn àgbà lẹ́nu nǹkan tó sì ń bí wọn nínú wọn jọ wò ṣe fúnra wọn àsìkò táwọn àgbà wa dìde tí wọ́n sọ̀rọ̀ yìí mi ilé fi gbogbo ẹnu sọ pé àwọn àgbààgbà yìí báwọn IPOB sọ̀rọ̀ ṣùgbọ́n lọ́wọ́ ọgbà táwọn IPOB ti jẹ́wọ́ nígbà tí wọ́n fẹ́ dìbò Anambra mm. tí wọ́n sì jẹ́ kí ogun ó ní mm. tí gbogbo òòrè tí àwọn èèyàn ní pé ìbò Anambra àbáwọn táwọn àbẹ́bí gángan ẹ̀rù ń bà mí torí mo fìpè síta wípé kí àwọn àgùnbánirò tó máa lọ ṣiṣẹ́ ìdìbò ń bẹ̀yẹ kí wọ́n jọ kí wọ́n sọ sí i ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìbò yẹn lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ wọ́n sì parí ìbò yẹn ó fi hàn wípé àwọn àgbààgbà yẹn ọwọ́ ń kan wọ́n pẹ̀lú àwọn ikọ̀ IPOB hmm. wọ́n sì bu ọlá fún àwọn àgbààgbà ilé wọn ọ̀pọ̀ wọn lé ọ̀pọ̀ wọn lé torí ara àpọ́nlé tí wọ́n fún wọn ni pé wọ́n ń gbọ́ òní pẹ̀lú àgbáhùn torí pé ọmọ kékeré tó bá nẹnu àgbà ń náà bọ̀ wá dàgbà hmm. wọ́n pọ̀ wọ́n lé iyì àti ẹ̀yẹ tí wọ́n fún àwọn àgbààgbà àti àwọn bíṣọ̀bù àti àwọn olórí ẹ̀sìn lápá àbẹ̀yẹ gbogbo gbogbo ṣùgbà fún kwai pọ̀ lápá àbẹ̀yẹ wípé wọ́n mọ rírì ipa wọn lágbà àwọn ló ń sì dàgbà nǹkan tó wá ń ṣẹlẹ̀ tí wọ́n ń fi ìpè síta wípé ó ṣeé ṣe kí ọkàn wọn ti mọ wálẹ̀ ọkàn àwọn àìpọ̀ tó ń bínú hmm. sí ìhámọ́ tí adarí wọn wà lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wọ́n ti mọ torí pé wọ́n gbéra lórí ààrẹ ààrẹ fún wọn lẹ́sìn pé kò ṣeé ṣe fún òun láti sọ pé kò ní fi Nnamdi Kanu sílẹ̀ pé nǹkan tó fẹ́ nira díẹ̀ fún òun ni ṣùgbọ́n èmi ò fojú bẹ́ẹ̀ wò hmm. torí pé kí ni ah, Attorney General of the Federation Abubakar Malami ẹsẹ̀ hmm. hẹ́ẹ̀ ó ní òfin gbé agbára fún láti pè ẹnikẹ́ni lẹ́jọ́ on behalf of the federal government. Mm. now òfin tún fún ní agbára láti withdraw charges pàwọn ìṣẹ́jọ́ náà. pé ẹjọ́ yìí o ẹgbẹ́ kò lè ẹjọ́. ẹgbẹ́ kò lè ẹjọ́ nínú ìwé òfin wọ́n pe nǹkan ní nọ́lẹ̀ prosecute nọ́lẹ̀ prosecute mi pé ìjọba ò ní interest láti tẹ̀síwájú nínú ẹjọ́ ìmọ̀ attorney general of the federation attorney general of all the thirty six states ni òfin fún lágbára bẹ́ẹ̀ tí òfin bá fún attorney general ní agbára ó túmọ̀ sí pé tí ẹni tó fi attorney general sípò bá wí fún tó bá fọ fèrè fún ohun tá a bá fọ fún fèrè fọ jáde tí ọ̀gá attorney general tó jẹ́ ààrẹ hmm. tó bá ní pé jẹ́ okun ẹjọ́ tá à ń bá iná di sankanu ṣe dẹ́kun ìwálẹ̀ dẹ́kun ìwálẹ̀ ní fẹ́ sori kókó sí ọ̀gá ẹ̀ hmm. and tí attorney general bá ti withdraw charges against nnamdi kanu ẹjọ́ ti forí sọ̀bì kanu yẹ bí mo ṣe rí nìyẹn. Hmm. praise. Hmm. now gẹ́gẹ́ bí community ṣe sọ ẹ̀rí ìgbésẹ̀ tí àwọn ẹ̀dá ṣe gbé ìgbésẹ̀ tó dára ní púpọ̀ jù ni actually <clears throat> àwọn sọ pé wọn ti gbé tipẹ́ but now ẹ rí i pé mo sọ ní orí ètò ní time kan kò sígbà tí inú agitation yìí ni máa ṣẹlẹ̀ because àwa èèyàn mẹ́jọ wà èèyàn mẹ́jọ ń jẹun lọ́wọ́ hmm. wọn kọ ẹ̀yàn mẹ́wàá lẹ̀ irọ́ nìkan ti kó ẹ̀yàn bíi mẹ́fà mẹ́jọ jẹ inú ẹ̀ hmm. ẹ fi yòókù lẹ̀ fáwọn tó ń jẹ so gbàgbọ́ ni agitation yìí sẹ́yìn ìbálòpọ̀ gba èèyàn méje ni èèyàn jẹ so gbogbo nǹkan tó fà á nìyẹn now ẹ rí i pé àwọn Ìgbò ṣẹ́rí eh, system tí wọ́n yàtọ̀ púpọ̀ jù wọ́n máa wọ́n lọ pé kìdí táwọn lọ ni mm. wọ́n máa ń gbogbo máa ń tẹ̀lé àwọn ń bẹ̀ mm. wọ́n fẹ́ wọ́n rí pé sẹ́mọ̀ ọ̀dọ̀ wa ń bì ẹ rí pé ẹnìkan lè pẹ́ já lọ sí ìsàlẹ̀ káwọn kan sọ pé já lọ sókè but now pẹ̀lú tí àwọn àgbààgbà ilẹ̀ Ìgbò ṣe yẹn pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé ní ìsinyìí mo lè fi dára lójú pé ìjọba àpapọ̀ ó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ nàdíkà mu because ó wà lára àwọn nǹkan tí wọ́n máa sọ fún wọn wípé ẹ bá wòye yín sọ̀rọ̀ síta tó nǹkan ṣe ní gbogbo every monday yẹn nígbà àwọn ọjọ́ yẹn ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n at least so kò stop ẹ̀ so now wọ́n dẹ̀ ti gbé ìgbésẹ̀ yẹn nísìn ó wà lára nǹkan tí wọ́n sọ fún federal government ok wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ yìí o àwọn èèyàn yìí wọ́n ti gbà wọ́n láyè kọ́ ọmọ ẹ jáde jẹ monday hmm. now then ẹ rí i pé edward tó lead eh, àbí eh, clerk àbí kí kọ ọmọ àti tó lead àwọn tó lead ọlọ yẹn ó sọ fún un ẹ fà lóun lọ́wọ́ hmm. pé tẹ bá fà lóun lọ́wọ́ òun mọ báwọn sì bá sọ̀rọ̀ sẹgẹtì hmm. so now pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé náà eh, right direction so dẹ̀ wà ó kì í mọ̀dẹ̀ gbà lágbó yìí pé ní ilẹ̀ igbó àti gbogbo orílẹ̀-èdè nàìjíríà àlàáfíà ìgbà yóò padà jọba. Hmm. ẹ jẹ́ kí n sọ báyìí pé tẹ́ bá wo system of government táwọn ibo ń practice gan kó tó di pé ọ̀rọ̀ um, and take over direct or indirect rule gan ṣẹlẹ̀ ẹ rí i pé acephalous system of government and practice. Mm. acephalous kí ni acephalous. wọn lọba àwọn kì í lu ọba but wọn ní eight grade wọn dẹ̀ láwọn councils of elders. Hmm, ìgbìmọ̀ àwọn àgbààgbà. àgbààgbà hmm. system yẹn náà ló ṣe ń operate títí dòní the same acephalous system of government. Mm. now tẹ́ bá wo nǹkan kan wọ́n kó jọ pọ̀ wọ́n ní collective mouth what do we want nǹkan tá à ń fẹ́ ni pé wọn fẹ́ kàn yan àwọn tó wà lápá abijẹ which is Igbo the only way láti mọ yàn wọn jẹ ni pé wọn agitate fáwọn kan wọn dẹ̀ present àwọn nǹkan kan tó fẹ́ gọ́ọ̀mẹ̀ntì ṣe however kì í ṣe ìjọ tó bá present ẹ̀ náà ni wọ́n máa rí nǹkan yẹn mú wọ́n rí àwọn Igbo yẹn gẹ́gẹ́ bí minority wọ́n dẹ̀ rí àwọn diọ́dá wọn gẹ́gẹ́ bí minority títí táwọn Jonathan area yẹn ìjọ area tí ta fi rí opportunity láti jẹ president ẹgẹtẹ wọ́n lo minority strength wọn láti fi fight títí ta fi jókòó the same thing làwọn Igbo náà wò pé we can still use our strength ni wọ́n ṣe ní body tó ń agitate fún system yẹn which is IPOB IPOB tá à ń sọ yìí kì í ṣe kí wọ́n láwọn fẹ́ yà tó bá dé stage kan tẹ́ ẹ bá jíjà ogun jíjà ogun pé nǹkan báyìí mo fẹ́ tẹ́ ẹ bá gbọ́ máa fi tóun míì sọ tóun míì tán fi sọ ni pé okay we want to live we don't want this Nigeria again <laughs> but to some extent wọ́n wá apprehend ẹni tó jẹ́ ọ̀gá wọn which is eh, Nnamdi Kanu Nnamdi Kanu tán apprehend yẹn ìlú fa meeting tán lọ sí pẹ̀lú mm, president Buhari eh. meeting tán dẹ̀ ṣe meeting yẹn ti ṣe sóore nítorí pé paper gbé last week gan pé government is looking towards that direction. Eh, consideration wa láti lè release máa yẹ pé kó máa lọ but however tán bá máa release ẹ̀ wọ́n falẹ̀ àwọn council of elders yẹn náà lọ́wọ́ ni so that wàhálà ò fi ní sí mọ́ eh. kudos to them gẹ́gẹ́ bí ọmọlúdí ṣe sọ pé ló decide pé ok nígbà àmì election àní fa wàhálà wọ́n dẹ̀ sẹ̀ election yẹn ó dẹ̀ lọ bẹ́ẹ̀ ó dá mi lójú like nǹkan tó ọmọ lulú again pé tí wọ́n bá fún tí president bá sọ fún attorney general pé we don't have interest in this matter again wọ́n withdraw case yẹn. Mm. however àti máa lọ kóòtù àti máa bàtí bí wọ́n ṣe fi sí incarceration gbogbo ẹ̀ bẹ́ẹ̀ kò yield èso kankan ìgbà yẹn ni south south tó ni south tó ń gbóná ọtí tí ń gbóná sí now tó ti wá tí gọ́ọ̀mẹ̀ntì think towards that now allow the man to go but kán hand over rẹ̀ lé àwọn àgbàlagbà yẹn lọ́wọ́ so that at the end of the day kò ní síjà nǹkan tán dẹ̀ agitate fún tí wọn ò bá rí yẹn gbà wọn á rí nǹkan tó wà solid tó dẹ̀ ní ẹ̀kú south south eh, south east wọn á rí gbà. ẹ já wa gba south east ká mọ gbà bọ̀ wá south west lọ́dọ̀ wa ń bì tọ̀ Sunday Igboho òun náà bẹ ní ibi tó wà níbi tí ọ̀rọ̀ rẹ̀ tó tóun náà dé dúró àwọn eh, àwọn ìwòye kan ti bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri pé à débi bíi pé bíi irú kan náà ni ní tí wọ́n fẹ́ jọ jẹ́ kí ló wá ṣẹlẹ̀ ní apá ọ̀dọ̀ tí wọ́n bí tá àti ìráwọn èèyàn dìde olúwo lọ́rọ̀ bá jáde nínú ìwé ìròyìn láàárọ̀ yìí látàn gbé ìfagẹ̀lẹ̀ láàárọ̀ pé ojú eh, iwájú ọpọ́n ọ̀fọ̀ ọlọgọrọ ló ṣe àárín ọpọ káyì <laughs> èrò pé ẹyin ẹyin olú ẹyin olú ẹyin babaláwo ẹyin babaláwo ti ah, lé. ok spika òsì ń lé pásítọ̀ àbàjọ ẹyin babaláwo ó ní olúwo wọn bá sọ̀rọ̀ láàárọ̀ pé àwọn lọ́balọ́ba nílẹ̀ yorùbá káwọn náà lọ bá ààrẹ muhammadu buhari sọ̀rọ̀ pé kí wọ́n fi sunday igbòho lọ́rùn lẹ̀ ah, ibẹ̀hún bákànbákàn nílẹ̀ yorùbá àwa yorùbá ẹ̀ẹ́n ẹ̀yin yorùbá Avaiuba. É. No need to speak about what's in the house. É, é, é. ẹ ti fẹ́ pa ọ̀pọ̀ lérí lórí. ìwọ ọ̀dà gbé bí fọ́ọ̀nù. ìmọ̀ yín ṣe wá jọ láàárọ̀ ìbàdàn. ẹ mọ pàtó yìí kà. ọkọ yà bẹ pé before now kí ọba olúwo tó sọ̀rọ̀ àwọn lọ́balọ́ba ti sọ̀rọ̀ àwọn tó jẹ́ ìkànnlú nílẹ̀ yorùbá ti sọ̀rọ̀ ẹgbẹ́ by professor banji akintoye lórí àwọn ìlànà ọmọdùwà lórí ọ̀rọ̀ ìpè àẹwà o wọ́n ṣe gbé sunday ìwò tí àtòrí ìrísí but ó dá bí olúwo náà tó ṣe sọ̀rọ̀ reason ni pé a ti rí pé bí collective opportunity ti wà fún yorùbá náà láti lè sọ̀rọ̀ jáde pé nǹkan báyìí làwọn fẹ́ lọ́rọ̀ Sunday Igboho. Hmm. mo gba nǹkan kan gbọ́ yí pé ní tó bá mú kí federal government decide ọ̀rọ̀ lórí Nnamdi Kanu pàwọn máa tú wọn sílẹ̀ kò sí tó máa dá Sunday Igboho dùn níbi tó bá wà. lórí hmm. the same kinní ni wọ́n jọ fáwọn méjèèjì. Hmm. wọ́n jọ àlẹ́jì wọn ni pé wọ́n wá wọ́n fẹ́ seed away from Nigeria hmm. so tó bá lè tú Kanu sílẹ̀ ti Sunday náà ní pẹ́ tí wọ́n fi tú sílẹ̀. Hmm. now sẹ́ni lórí ọ̀rọ̀ yẹn èmi fẹ́ fojú àwọn ojú kan wò báyìí. ẹ jẹ́ àwọ̀. now sẹ́ni ẹni pé bí a lórí program yìí láti sọ ń gbà yẹn sẹ́ni problem ti Sunday Igboho ni hmm. àwọn lọ́balọ́ba yẹn ló wà ní tó kó sínú problem yẹn south east kò lè àwọn lọ́balọ́ba tí wàá ń lù yìí mm. ẹgbẹ́ sọ náà ẹnu wọn ò lè kó bí ẹnu àwọn ti southeast. east. ẹnu wọn bá kó nǹkan. ẹnu ẹgbọ́ ọ̀rẹ́ ẹ̀ fífẹ́ ti gbé kọ́mítì kan sílẹ̀ tẹ́lẹ̀ mm. lórí ọ̀rọ̀ sunday gbòó. Mm. yes o ti rọrùn ẹ̀ tí thirty seven àbí amẹ́ni kọ́mítì ẹni nine people tó kójọ lórí ẹ̀ àwọn kan alẹ́ ìdìbò wọn lọ sọ́dọ̀ aláàfin pé o ò jẹ́ wọlé sẹ́wọ̀n láàrin ara wọn yẹn olúwo ẹlẹ́gbàá pé ọ̀rọ̀ olúwo àti Sunday Ìgbòho tẹ́lẹ̀ olóòwò mú Sunday Ìgbòho lọ sọ́dọ̀ Buhari nígbà tó ń kókó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ta ló rán níṣẹ́ hmm. nígbà yẹn òun náà ẹ̀nà sọ fọ́ ẹ̀sẹ̀ pé òun sọ̀rọ̀ jáde náà ti káwọn ọba ilẹ̀ Ìgbò tó ti ṣètò wọn so now the problem ta nílẹ̀ yorùbá mo sọ nítorí program yìí òun ni wípé àfi àgbà fún ẹnìkan ọ̀tí ìgbà tí gbogbo àwọn ọba ilẹ̀ yorùbá bá pàmò pẹ̀lú pé ọba eléyìí tó bá ti sọ̀rọ̀ àgbà bẹ́ẹ̀ irú òní sọ̀tà òní sọ̀rọ̀ kí ẹ̀mí àkọ́sọ yìí pé kí ni sọ̀tà ní sọ hmm. but kò ní ṣẹlẹ̀ ní yìí tó bá gbèdìde ní ìsìn kó tó dọ̀là ní ìsìn ẹ máa rí àwọn kó takò olúwo èkó kí ni sọ ń yẹn so ara bi problem ti problem wọn ti ṣẹlẹ̀ nìyẹn ẹ̀ẹ́ pẹ̀lú Babájídé Akíntóyè àwọn kan ò tiẹ̀ support ẹ̀ rárá pẹ̀lú agitation yẹn so ẹ má gbàgbé òfin ibi tí wọ́n mú Sunday Igboho sí ó yàtọ̀ sí òfin tí wọ́n á bí o Benin Republic ni francophone country ni èmi gbé pẹ̀lú wọn ìgbé lábìjẹ́ lọ́pọ̀lọpọ̀ ọdún so òfin ó yàtọ̀ sófin ti bí yìí but notwithstanding wọ́n lè there's a political solution tó lè ṣe láàrin rẹ̀ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì Benin Republic láti gba Sunday Igboho wá sí Nàìjíríà láàrin gọ́ọ̀mẹ̀ntì méjèèjì hmm. so ìyẹn ò ṣe nǹkan tó nira but àwọn wo ló fẹ́ lead àwọn ọlọ́balọ́ba àtẹ̀sẹ̀ Nàìjíríà láàrin ilẹ̀ Yorùbá ń bì ṣé ọ̀rẹ́ òfin ìfẹ́ ní tí bàbá Aláàfin ó tẹ̀lé tó gbọ́ bá lẹ̀ Yorùbá ó tẹ̀lé tí wọ́n gbà pé òkè ẹja fọ̀rọ̀ sí lẹ́nu tí ọba olúgbò ní sọ wípé ọ̀dọ̀ yẹn ní ìbú láti bẹ̀rẹ̀ ṣọlọ ẹ má sẹ́rí ẹgbẹ́sọ̀ lẹ́ẹ̀kan ẹ má jẹ́ ká parọ́ fúnra wa a ní a long way to go nílẹ̀ Yorùbá bíi ààrẹ àwọn ọlọ́ba ọlọ́ba ibẹ̀ number one dọ̀kúnmọ̀ pé lágbára Ọlọ́run Sunday Igboho yóò jáde lágbára Ọlọ́run so that's just it. lójú ìwòye tèmi hmm. àánú ṣe mí gidi gan fúnlẹ̀ adúláwọ̀. Hmm. Hmm nítorí bí kíni kò sóbìnira hmm. tó bá jẹ́ pé òtítọ́ ni wọ́n fi kílẹ̀ ẹ̀ṣẹ̀ kílẹ̀ Republic of Benin tí wọ́n ní Sunday Igboho ṣe tó fi àwọn aláàmọ́ wọn àkọ́kọ́ ṣé ilẹ̀ Republic of Benin ṣé wọn ò jẹ́ ilé olómìnira mọ́ ni hmm. ṣé Nàìjíríà ló ní sí wọn. Hmm ibi tí wọ́n darí ọ̀rọ̀ Sunday Igboho gbà ẹ rántí pé àbúrò Nnamdi Kanu ó ti pe ìjọba Kenya náà lẹ́jọ́ lórí ọ̀nà tí wọ́n gbàgbé Nnamdi Kanu àti bí ọ̀nà tí wọ́n gbàgbé sẹ́rí mo ń ṣàkíyèsí nǹkan kan hmm. láàrin adúláwọ̀ ìfi ojú ẹ̀tọ́ ọmọnìyàn dólẹ̀ àìbọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn detention tí wọ́n gbé Sunday Igboho sí. Si, ọ̀tàkùnfin ti african charter of women and people rights tí gbogbo wọn nílẹ̀ adúláwọ̀ fohùn sọ pé a bọ̀wọ̀ fún àìtọ́ ọmọnìyàn ẹgbẹ́ bí òfin. now kí ni ó fà á tí ilẹ̀ republic of benin tí wọ́n fi gíráàfì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún sunday gbòó kí ni grant wọn èrèdí eh, eh, kí ni àhámọ́ tí wọ́n fi sí ní pàtó torí kò tí ì yé mi tó rárá torí pé láìpẹ́ náà Sunday Igboho sọ̀rọ̀ kan láti bẹ̀yẹ ó ní pé àwọn ọmọ tí wọ́n fò sí yìí akulẹ̀ tẹ̀hún lọ́rùn kó ń wó dà padà sí ilé hmm. torí pé kí ni wọ́n ti ń fi tọ́jọ̀ yíyan ìfojú ẹni gbolẹ̀ tí ó tako bandu charters mò ń fi àárọ̀ sọ wípé ilẹ̀ adúláwọ̀ wà ní ewu gidigidi gan torí pé kí ni wọn ò bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn ilé ẹjọ́ nílẹ̀ benin wọn ò tí ì declare sunday gbòó as conflict. Hmm. lọ́wọ́lọ́wọ́ báyìí and òfin sọ wípé tẹ́ ẹ̀ bá ti declare yẹn as conflict. he still presume innocent. ó akànṣe ìró ni ó ṣeé ṣe. kò tí ì jẹ̀bi níwájú òfin now condition wo ni because health condition sunday gbòó ó ti wà stake. Hmm. àwọn fíṣì lálẹ́ yìí pé tí wọ́n pìyàn láfurasí ẹ gbọ́dọ̀ tí tẹ̀bí ọ̀daràn ó ní ìgbà tí wọ́n tó kéde pé wọ́n ti kéde pé ó jẹ̀bi ọ̀rọ̀ yìí. títí tó gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀. ilẹ̀ republic of benin owó àlàra ilẹ̀ adúláwọ̀ tí wọ́n do sign táwọn bọ̀wọ̀ fún african charter of human and people rights dé tí ilẹ̀ republic of benin tí wọ́n tẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn tí gbogbo wọn fo ìṣọ̀kan lé lórí buhari ṣe ni pé african union african union ó dàbí ajá tí ó kàn ń gbé tí ò níyìn lẹ́nu mọ́ tó bá tí african union jẹ́ african union ni ó yẹ kí wọ́n ti fi ẹ̀sùn kan ilẹ̀ republic of benin fún títẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn olóyè sunday gbòó mọ́lẹ̀. Hmm. tó ṣe wípé. Sunday Igboho bá seek political asylum hmm. níbi tí wọ́n wà ní Republic of Benin kò sí nǹkan tó ní kan fi wọ́n seek incarceration kò sí nǹkan tó ní kan incarcerate wọn. Hmm. but tó bá wá ṣe wípé wọ́n lọ nílọ wípé wọ́n sá kúrò bíi political forgiving bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń treat wọn lọ́hùn lọ́wọ́ pẹ̀lú hmm. tó lọ asylum meanwhile gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọmọọba sọ òfin wá yàtọ̀ síra wọn that place francophone country ni ọ̀dọ̀ wọn bẹ anglophone country lọ́dọ̀ wọn bẹ mm. òfin tá a dẹ́n ló ń bi ó yàtọ̀ bọ́lá ẹ̀kọ́ ọmọlúlú said a ní african union a ní mm. ecowas all these are subnational subnational group a ní wọn a ní african union a ní ecowas a ní oríṣiríṣi bẹ́ẹ̀ and meanwhile nínú àwọn nǹkan tá a níyẹn wọ́n ti jọ sign àti sign charter kan yìí pé. àdéhùn ni charter tá a sign o báyìí láṣejọ máa ṣe láàrin ara wa o now if we now fail to do it then à ń we wípé nǹkan tá a jọ sign yẹn o ọ̀nà rẹ̀ mọ́ which is very very wrong of the African country for example báwọn òyìnbó ṣe ẹwògbà kan tí ọkùnrin yìí tó wà ní America the last president wọn yìí Donald Trump Donald Trump tó sọ pé tó ń tìtì Africa pé pit hole ni wá ṣe é rántí ìgbà yẹn mm. Mm. tó ní black pito tó bá pè wá bẹ́ẹ̀ dé kò wá káwa náà wá treat ara in that manner ó yẹ ká lè respect ká dẹ̀ lè ọ̀nà ara wa. ǹjẹ́ ìsọ ni pé tó bá pè èèyàn lábẹ́ ìfún rádaràda. kó dẹ̀ wá fún mi mm. bẹ́ẹ̀ bá wá fún ní kinní kan tó bá ṣe pé báwa ṣe ń parọ́ tara wa jẹ́ nàìjíríà torí ta irọ́ ta ń pa tara wa jẹ́ ni. à ń parọ́ tara wa jẹ́ ni. láti parọ́ tara wa jẹ́ ni pa sọ pé Nigeria is the, um, is the giant of Africa de àwa náà nínú foreign policy wa wọ́n sọ pé Africa is the piece of Nigerian foreign policy àgbàgbọ́ nínú áfíríkà náà nínú gbogbo nǹkan tí ó bá tiẹ̀ wù kó ṣẹlẹ̀ àwa ara wa yìí àgbàgbọ́ mẹ́ irú ẹ̀ nígbésẹ̀ tá a gbé tàbí ṣe náà sáwọn ibì kan mo dà pé àwọn kọ́ńtì yòókù tírìtì wa báwa ṣe ń tírìtì wọn in that case kò yẹ kí ọkùnrin yẹn sí kan tírìtì as a political fugitive tó bá ṣe pé wọ́n tírìtì ẹ̀bẹ̀ tó kàn wá ṣe asylum nínú ọlá ló máa wà báyìí be that as it may mo gbà nǹkan kan gbọ́ pé pẹ̀lú ọwọ́ tán gbé lórí ọ̀rọ̀ amúnirika nu àwọn tí wọ́n ń bí iná pàmò pọ̀ fẹ́rìsùn bóyá lọ́la pàmò yorùbá conference kan wà nìbàdàn hmm. tí wọ́n máa ṣe níbi lọ́la mo mọ̀ pọ́rọ̀ Sunday Igboho máa jẹ jáde mẹ́. sẹ́ẹ̀dì gbogbo sọ́ńtà ẹ̀ láti ṣe fún Sunday Igboho hmm. wọ́n fẹ́ kíìpù ẹ̀ sọ́hùn so wọ́n mú Kanu kò kíìpù Kanu sílẹ̀ so kò kíìpù Sunday Igboho Benin Republic kò ní agbára láti face Nàìjíríà because of the economic tó wà láàárín àwọn méjì because ọwọ́ pé wọ́n ti bọ́dà sẹ́lẹ̀ wọ́n mọ problem táwọn ní lọ so but ẹ dẹ̀ mọ́ gbàgbé pé Nigeria ambassador ní benin now former chief of eh, army staff hmm. nígbà yẹn eh, kílíkọ jẹnà àtàrẹrù ọkọ sí náà so ó ní Nàìjíríà ambassador náà so meanwhile but mo mọ̀ pé one thing mo mọ̀ ni pé lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà Sunday Igboho máa kú. the point is that hmm. kínní kan wà táwọn fi ń táwọn fi ń bára wa jà orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ẹlòmíì ò military strength which is military diplomacy hmm. ẹlòmíì ò lo economic diplomacy. gbogbo ntẹ kàgbà náà náà náà ni. èyí tí wọ́n nàìjíríà ń lò lọ́wọ́ lórí Republic of Benin tó fi gbé hmm. àwọn release the economic diplomacy ẹ̀ fáyé wọ́n depend lórí wa mi. nígbà yẹn is a dumping ground. Mm ṣe gẹ́gẹ́ sí ọlọ́run ló mọ iye ọmọ nàìjíríà tó wà bẹ́ẹ̀ tó pé láwọn kan ló ń gbé nǹkan tó dáa so economically abẹ́wò àwọn wà tí ààrẹ bá dẹ̀ sọ fún ẹni tó wà náà ló máa yíwù sí àwọn ní example ìgbà tó fẹ́ kọ́ secretariat ecowas that was nineteen seventy four seventy five tí wọ́n dìmọ̀ pé àwọn máa ní ecowas wọ́n jọ ń ṣe lọ wọ́n ń ṣe lọ agreement ni wípé area abẹ yẹn bóyá Togo republic ni wọ́n máa niger or something ni wọ́n fẹ́ ṣe kí náà porúkọ ẹ̀ sí ẹ̀ secretariat headquarter but torí pé àwa ní economic and financial wherewithal eh. Abuja la kọ sí wọ́n lè sọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ alájọmọ́ bẹ́ẹ̀ tẹ́ bá dẹ̀ wo owó tó ń wọnú ECOWAS sixty three percent ló ń jáde láti nàìjíríà síbẹ̀ gbogbo nation yòókù ló ń dá yòókù jọ. so wọ́n mọ̀ pé wọ́n tilẹ̀ kan wọ́n ní buratai. wọ́n mọ̀ pé owó wà lọ́wọ́ wa so economic strength yẹn àfi rìn wọ́n mọ́lẹ̀ so tá a bá dictate fún ọ ní benin ní láfíà nìkan fi sọ pé ó lọ́wọ́ ọ̀jọba nú tíjọba nàìjíríà bá sọ fún ọ pé n ta fẹ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho ni wọn gbúdọ̀. mo fẹ́ pàkíyèsí wa sí nǹkan kan mi ní fẹ́ fara mọ́ nǹkan tí kọ́mọdé fi babalọ́lá sọ. kí mo sọ. one certain professor kan nígbà tí Sani Abacha wà ní ìṣàkóso mo ti gbàgbé orúkọ professor yẹn ó lọ ra nǹkan ìjagun ní òkú ó fọwọ́ gbáyà pé òun àtàbátà ọjọ́ náà tán ó fẹ́ kó àwọn consignment yìí àwọn ẹrù yẹn wọ nàìjíríà bó wá gba republic of benin kọjá ìgbà tó dé republic of benin wọ́n intercept ẹrù yẹn wọ́n rí i pé nǹkan ìjagun burúkú ni ó ń bẹ ń bẹ òun àtìyàwó ẹ̀ ni wọ́n jọ fìmọ̀ ṣọ̀kan ipe àwọn òfin àbátà dẹ́rìn ìgbà tí àṣírí ẹrù tú tó ti fà á ni pé bí mo ṣe kà ń gbà yẹn ni pé nǹkan tó kó ẹrù yẹn sí àwọn tó tọ ọjà fún wọn ní kọ̀ǹténà yẹn àwọn ò kì í ta kọ̀ǹténà mọ́ artillery of weapon tó rà yẹn ọ̀rọ̀ sáà gbọ́ra inú ọ̀gbọ́ra wọn lé àṣírí sáà tún sí ọwọ́ ìjọba Republic of Benin wọ́n bá wọ́n dìte wọ́n kọ̀ǹfìtì máa yẹn hmm. Abacha gbọ́ Abacha sọ fún wọn pé kí wọ́n rí wísí máa yẹ fóun torí kí ni òun fẹ́ fojú kan erin náà tó fẹ́ bọ̀ òun nàkan bí owó ìjọba republic obi ni wọn ò dá Abacha lóyún hmm. torí pé Europe France wọ́n ń sọ fún republic of benin pé wọ́n gbọ́dọ̀ comply pẹ̀lú nǹkan tí Abacha ń béèrè fún hmm. lẹ́yìn ọ̀rẹ́ yìí ọkùnrin ẹ́sàf kìíní táàmù ẹ̀tàn níbẹ̀ wọ́n sì fi sílẹ̀ hmm. now tí wọ́n máa ń sọ pé republic of benin dàbí dumping ground mi ní gbogbo ara faramọ́ orí bẹ́ẹ̀ lápá àbíkan kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ hmm. because alu derogatory alu derogatory man. yàtọ̀ mọ̀ lè fún derogatory alu derogatory today láti pè wọ́n ní dumping ground wọ́n ń bọ̀ àmbẹ̀ náà mm-hmm. alu derogatory wọn kì í sí dumping ground now but even kẹ́sì máa ń pọ̀ tí òun àti àbájá àfẹ́jọ bá àwọn ọ̀nà tó bí owó yẹn tó bá yẹ pé òtítọ́ ni pé ó kun ọrọ̀ ajé republic of benin ọwọ́ nàìjíríà lọ́wọ́ à ó yẹ kí ìjọba republic of benin kí wọ́n tẹ́sí sí nǹkan tí abacha ń sọ nígbà náà nígbà náà lọ́hùn kí wọ́n sì fara máa yẹ lé abacha lọ́wọ́ pèsè wọ́ọ̀t ọmọ lẹ́sà ni náà torí ìdí èyí tí àwọn colonial master republic of benin ní hmm. france and ghana all power tí wọ́n ń gbèrò sí ìtọ́ tó fún olómìnira hmm. tí wọ́n fi lè lọ́wọ́ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo fẹ́ bílíf pé Sunday Igboho a nínú àhámọ́ yẹn torí pé wọ́n gbọ́rọ̀ sí àwọn tó fún olómìnira lẹ́nu ju Nàìjíríà lọ. ó gbà ó gbà ó gbà ilé ìwé ìbéèrè mi ṣé ẹ̀yin ò rò pé ò rò orin ti orin ti yí padà. lọ́la wo ló yí padà. ipe lọ́dún tẹ̀sán sí ìsìn pẹ̀lú àjọṣepọ̀ tó ti wà láàrin orílẹ̀-èdè nàìjíríà àti ilẹ̀ olómìnira benin republic ṣé ẹ rò pé a ti gbé ìwọ̀n ẹ̀rọ. bẹ́ẹ̀ni gbogbo àwọn country africa ti france colonize hmm. france ń gba colonial debt lọ́wọ́ obìnrin lẹ́yìn. Hmm. Hmm. ó túmọ̀ sí wípé kò sí ìlú kan láfíríkà tí france ọmọ ètò òṣèlú ẹ̀ àti ọrọ̀ ajé wọn. Hmm. former president of france Jacques Chirac Jacques Chirac ó sọ wípé tí àwọn bá lọ ya má wọn lọ́wọ́ ní france ibi treasury àwọn ibi táwọn ń tọ́jú owó àwọn tọ́wọ́ táwọn rí sí nílẹ̀ france hmm. ọ̀pọ̀lọpọ̀ owó yẹn ilẹ̀ áfíríkà làwọn ti ń kó wá láti wọn mékè áfíríkà làwọn ń jà lólè kí n sódà dá. jẹ́ kí n jẹ́ kí n kí. torí ìdí èyí ó sì lágbára lórí wọn. wọn ò fún wọn lọ́wọ́ lẹ̀ mm. tí wọ́n bá ń sọ pé ṣe máa ń pè tán kínní kan àbúrò ìjókòó bá kó lágbélé ọkọ̀ mm-hmm. gbèsè ní ìkẹ̀dẹ̀ nìkan lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. jẹ́ kí n help ọmọlélú láàrin yìí ó gba nǹkan tó sọ reason tó fi gbà ní ìgbà táwọn colonial masters ti wá dé lápá bíi mm-hmm. ẹ má jà gbé láti eighty eighty eight nígbà tí wàhálà ṣẹlẹ̀ gan tán lọ parí ọ̀rọ̀ yẹn ní Berlin ìgbà parí ọ̀rọ̀ yẹn tán decision wọn ni pé ẹnikẹ́ni tó bá kọ́kọ́ rí flag nílùú tó bá lọ òun ló níbẹ̀. Hmm. meanwhile yóò yà yín lẹ́nu wípé Otto von Bismarck tó jẹ́ chairman ìjọ yẹn gangan wọn ní kọ́lọ́nì kankan Áfíríkà hmm. Germany ò ní kọ́lọ́nì kankan bí. bẹ́ẹ̀ni. òun ló dẹ̀ ṣe chairman àti ó wà nù story tí mò ń kọ lọ́wọ́ sí pépà báyìí ẹ ti get ẹsìn hmm. number one number two ni pé ìgbà táwọn practice indirect rule níbi àwọn ṣe policy of assimilation wọ́n kọ́kọ́ lo policy of association yàtọ̀ eh. sí policy of assimilation. nínú gọ́ọ̀mẹ̀ntì. nínú ọ̀kàlẹ̀ lè tó túmọ̀ sí pé mo lè jókòó republic of benin fọ́sọ̀ pé ọmọ france ni mí. Eh. so that that opportunity ó ti lead wọn together wọ́n ríra wọn bí ẹni pé you can pick a, pass, a passport from republic of benin and you travel you may not be questioned. Eh. Nigeria náà nínú opportunity yẹn gbà kan until nineteen eighty three Mm-hmm. ìgbà tó wà kó kí n wọlé ní gbogbo ẹ̀ bàjẹ́ ṣùgbọ́n indirect rule yẹn gan ó affect our policy of association and assimilation which is called frenchification ó sì rẹ́pù wọn dọ̀la ipe àwọn òṣèlú ni pé àwọn kan ti túkùn lọ́rùn wọn lásìkò. o túkùn lọ́wọ́ di sí i gbogbo ìwọ̀n gbọ́rọ̀ sí wọn lẹ́nu ju nàìjíríà ju nàìjíríà sí nàìjíríà rẹ. ṣé kò rí pé ìgbà tíjà ṣẹlẹ̀ nígbà kan between nàìjíríà àti cameroon eh. lórí ọ̀rọ̀ bakasi eh. ìgbà tí wọ́n gbẹ́jọ́ lọ sí international court of justice ní Hague Netherlands ọ̀dùnfẹ́ fún àwọn ló ń wìn ní wálé eh, cameroon ló ń wìn ní. àwa ti mọ̀ pé wọ́n wẹ̀ dátọ̀ lórí ìtààmú ọ̀fọ̀ Ọbásanjọ́ torí pé tọ́ba àwọn jọ́ọ̀jì àwọn jọ́ọ̀jì tó jókòó mẹ́ta nínú wọn àwọn èèyàn faransé ni méjì ìlú wa láti rí. ẹ jẹ́ ìrànlọ́wọ́ nìkan kan. unfortunately bọ́tò ṣe wá wá ń gbà yẹn gan-an àwọn arábẹ́ tó jẹ́ tiwa gan wọn support wa because of Nigeria factor. Hmm. tẹ bá hmm. rántí hmm. tẹ bá rántí ààrẹ tó mú Sankara tilẹ̀ Burkina Faso tí Kampaore pa. ó kẹ́yìn sí France ó ní àwọn ọ̀yàwó lọ́wọ́ France mọ́ àwọn ọ̀jẹ̀ǹjẹ̀ France mọ́ àwọn òṣè nǹkan France mọ́ àwọn fẹ́ develop ìlú àwọn ẹ̀yìn àgbẹ̀ dìde ó fi France nínú France wípé ẹnitọ́ mà ti dé onílàngó. ọ ti n sọ̀rọ̀ jù àwọn náà mo mọ̀ bó ṣe lọ ó ti lọ́ọ́ máa bẹ́ kí ló dé. ní ọ̀nà ọ̀nà kákọ́tì ẹ̀dọ́ rẹ̀ eh. ọ̀dọ́ ọmọ ṣe yẹn ọbaṣẹ́jọ́ náà ṣètì ó pè ní nigerianization gbàgbà lẹ́mọ́ bí ẹ̀rọ yóò eh. a ó fẹ́ sọ bí wọ́n ṣe pa ó fẹ́ sọ pé ó fẹ́ sọ pé kàwé ọ̀rẹ́ ló pa. àdìgbòdo làkúkú lẹ́jọ́ ẹ máa fi ohun tí yóò dà pọ̀ yọ̀ngàn ó lè kọ́ ọmọlá kejì kó kọ́ ní sẹ́. bíbí àti gọ́là rẹ̀. èmi ọmọ yẹrí ẹ̀ òkú tó <laughs> ẹ jẹ́ àti láǹfààní ibi tí a bá dé lórí ìyàn ẹ̀ẹ́dẹ́ àfikọ́bà torí oko ti fẹ́ mọ bọ̀ lápá mi o èyí tó dẹ̀ dodi pé èmi ò láìkì oko èmi ò láìkì oko náà ẹ jẹ́ tẹ̀síwájú ẹ jẹ́ mọ bọ̀ wálé gangan ní nàìjíríà wa padà báyìí ìpínlẹ̀ kogi kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ náà jẹ ìyá mi lówó. wọ́n mọ̀ ní wọ́n ń gbowó pamọ́ wọ́n fowó pamọ́ bì kan wọ́n fi owó ṣe kinní kan àwọn àjọ efcc wá lépinlẹ̀ kogi kì í báyìí náà wọ́n wọn lọ́rùn dédéédé kí ló wá dé. Hmm? wọ́n ní wọ́n gbé nineteen point three billion naira pé wọ́n gbé pamọ́ pé owó tó yẹ kí wọ́n fi kí wọ́n fi san gbèsè àwọn àjẹlé owó ni tí wọ́n jẹ àwọn òṣìṣẹ́ wọn ni tí wọ́n kàn fún un pé ẹ ẹ ààbò yìí láṣìírí o wọ́n ní irú owó wọn tún wá lọ gbé pamọ́ síbì kan. ìyá ìpínlẹ̀ kogi sì ní àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú owó yìí wọ́n sọ fún efcc pé efcc ẹ tún kù lọ́rùn wa a ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. mo kókó fẹ́ kí uh, ìwé ìròyìn Premium Times. Mm fún iṣẹ́ tí wọ́n ń ṣe lórí ìwádìí yẹn lọ́wọ́lọ́wọ́ hmm. ó ṣe mí láàánú gidi gan wípé. torí pọ́ǹtì eh, tribune láàárọ̀ yìí wọ́n fi síwájú ìwé wọn gan ni o. àwọn ọmọ bẹ́ẹ̀ ó ṣe mí láàánú gidi gan wípé agún aláàrù ó ń gbẹ. Hmm. ẹ̀rí wo ni ìjọba Kogi government gbé jáde láti fi tako nǹkan tí EFCC. tí wọ́n gbé jáde. tí wọ́n gbé jáde. to this present moment lọ́wọ́lọ́wọ́ báyìí. Hmm. ìjọba Kogi ò tí ì fi ẹ̀rí kankan tako ẹ̀sùn náà wọ̀ pàṣẹ bó ṣe kà ní mọ́júmọ́ yìí láti fi tako nǹkan tí ẹ̀sùn tí wọ́n fi ń kàn wọ́n. délà fọ́ọ̀nù àwọn wo owó àwọn òṣìṣẹ́ kí hmm. wọ́n fi jẹ́ bá tù wọ́n. owó hmm. ayé ní interest oyin interest commercial bank tó gba tó tó gbé bailout form yẹn sí bailout form yẹn sí òun gangan wà culpable. pípé hmm. àwọn gan kùdìẹ̀kùdìẹ̀ wà lọ́rọ̀ wọn. bẹ́ẹ̀ni wọ́n nílẹ̀ yorùbá wọn ní pé àtẹnudé gbogbo lọ́jà ń tèmi o àtẹnudó ń gbà á hmm. ọwọ́ wọn ò jọ mọ́ ni. <laughs> ẹ̀yin tiẹ̀ kó àwọn méjèèjì pọ̀. bẹ́ẹ̀ni torí wọn máa fẹ́ pé ẹni tó gbépo lọ́kọ̀ jàlè rárá o ẹni tó gbé àtẹnutọ́ gbàlẹ̀ o hmm. lè jọ làwọn méjèèjì hmm. torí báǹkì yẹn mo rí pé ọkọ̀ commercial bank nàìjíríà kì í sí gbogbo wọn o wọ́n ń lọ́wọ́ sí wàbàjẹ́ wọ́n ń lọ́wọ́ sí ìfarahàn aráàlú ìbáṣepọ̀ wo ló wà láàrin commercial bank tó tẹ́wọ́ gba owó bẹ́ẹ̀ la fọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ la fọ̀ àwọn kogi tí ìjọba Kogi láàárọ̀ ìmú kàtí ní premier time wọ́n ti dáwọ́ padà sí central bank. Mm, ibi tí wọ́n sọ pé gbé náà nù. ibi tí ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀nu mm. ibẹ̀ ọ̀bá yá mo fẹ́ kí àjọ EFCC mo kò fẹ́ kí àwọn náà for diligent work investigate tó ṣe lọ́wọ́lọ́wọ́ tó mọ́ yìnyín ni. kẹ́ni ó ṣe mí. but lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba Kogi ò tí ní sàǹsàn wípé ọwọ́ àwọn mọ́ lórí ọ̀rọ̀ yìí ní ẹ̀rí ẹ̀rí kankan tí ìjọba Kogi tó fi jáde lórí ọ̀rọ̀ tí mo ṣe ní mọ́mọ́ ẹ̀mí tí mi. comrade àfẹ́ ah, disagree lórí ibì kan tí comrade sọ nípa àwọn commercial bank ló ra àlejà. disagree to agree ni now ṣé mo pé báwo ni kí ni wọ́n sọ fún commercial bank nígbà wọn fẹ́ gbé owó yẹn síbẹ̀ ẹ pé it's not possible fún wọn láti jẹ́ kókó lọ́nà pé bẹ́ẹ̀ owó tí wọ́n jí ni sẹ́yìn the government ok government náà lọ́ọ̀jọ̀ owó sínú àkáǹtì rẹ̀ ní báǹkì kan so mo pe kò kò fọ́ọ̀tì yẹn ò fi gbogbo ara wá látọ̀dọ̀ bank but yàrá bẹ́ẹ̀ ló gbẹ́gbẹ́ gómìnà ẹgbẹ́ tí ń sẹ́ tipẹ́tipẹ́ ó ní òṣòwò kankan ó láwọn ìlú kankan bẹ̀ pé wọ́n ń pa ẹ ti gbà tí àwọn nfc sọ pé owó yẹn àwọn ti deposit sí central bank tí central bank náà confam pé àwọn ti receipt àwọn ti gba owó yẹn tó gbé jáde now kí ló ń owó yẹn kí ló ń fi síbẹ̀ sí ẹ mọ́ gbà pé olóòfẹ́ contest for president bẹ́ẹ̀ni twenty twenty three ewé mm. fún three hundred and forty six days àbí how many days ni twenty fifty six ní sọ kò ń fi fix nàìjíríà padà ẹ̀ ń tí ò ní fix kogi state local government ẹ̀ tẹ́ bá ń travel àná mo dé láti àbújá tẹ bá ń travel láti bí lọ sí àbújá ojú ọ̀nà kogi ló wọ́ọ̀sì jù ibẹ̀ ni problem wà lójú eh. ọ̀nà kogi we spend not less than four hours lórí lórí àti lọ́kọjá chimikala bridge so the same thing nígbà tá bọ̀ so now irú yẹn àwọn wọ̀nyí torí ntọ́lọ́fẹ́sẹ̀ twenty twenty three ìyẹn ń dọ́gbọ́n so in fact ẹ jẹ́ ká like ẹ̀kọ́ mi ò fi sọ a ní àwọn efcc. commercial bank mo sì dé lórí ọ̀rọ̀ mi hmm. àwọn commercial bank àlọ́wọ́ wọn mìíràn. lórí ọ̀rọ̀ yìí. lórí ọ̀rọ̀ ìwà àgbàdo orílẹ̀-èdè yìí. ewu lè má mọ̀ ọkọ mi lè ṣe é rí tí tí tí wọ́n máa fẹ́ gbé owó sí bank. báyẹn a ní àjọsọ àti àlàyé pẹ̀lú ẹ tó ń gbówó bọ̀ àti tó fẹ́ tó owó gbowó. tó gẹ̀ẹ́sì gbogbo commercial bank mo one ń du kéèsì kan lọ́wọ́ ní human rights báyìí tí mo fi ń sọ̀kọ́ tí mo ń sọ yìí hmm. tí mo fẹ́ kọ petition lórí báǹkì kan pé kí efcc bíi láti wọn lórí wọn láti lè wádìí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bank manager òní wọ́n ń jẹ́jẹ́ ẹ̀sùn tó ní agbára lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sì máa mìíràn gan tí wọ́n fojú nílé òfin torí ìdí èyí ẹ̀ lè yọ owó àwọn commercial bank pé èèyàn yan nínú ìṣẹ̀lẹ̀ ìwà àgbàjẹ́ àti ìfarahàn aráàlú tó yan lórí wọn òtítọ́ ni. Hmm. gẹ́gẹ́ ṣe sọ but ẹ má gbàgbé wípé ok ẹ jẹ́ fún lẹ́sàmpù Davido <clears throat> ó pàkán pẹ̀lú Wema Bank bẹ́ẹ̀ni ó ní àwọn fẹ́ǹdì òun confessible day wọ́n wọ́n mílíọ̀n àwọn Wema Bank wọ́n gbéra láti Nàìjíríà wọ́n lọ bá ń Dubai. Hmm owó náà sọ owó ní ìdánù ó ti di pé ẹni pé retain the period tó sọ pé kí wọ́n máa fún one million wọ́n láwọn ìwé wọn sáré lọ sí eh, slender kan báńkì eh, kéde kan báńkì kéde kan dídú náà ni gọ́ọ̀bù kan wà ní ìfẹ́ gbé wá sí báńkì lẹ́nu akọ́ṣẹ́ pé ẹgbẹ́ sa excellence níbo lẹ ti rí owó tẹ fẹ́ gbé wá sí báńkì yìí ah mi ò ní í ṣe irú ẹ̀ mi ò ní ṣe irú ẹ̀ iṣu tó ẹ pé individual ni ó ṣe é sọ eh, owó gọ́bẹ̀ ẹ mọ wàhálà eh, ah, ẹ mọ tó lọ́bì kó tó lè fà káàtì sí. bí nàìjíríà bá wà ó wà ní ọwọ́ àwọn bank lórí ọ̀rọ̀ corruption like báwọn méjèèjì ṣe advance owó táwọn èèyàn bá jí gbé báǹkì náà ni wọ́n wá ń kówó yẹn sí. then number two president Ọbásanjọ́ pé wọ́n ní ICPC àti EFCC e tó dá sílẹ̀ ńgbà yẹn tó ti kọ́ ṣiṣẹ́ lọ àdẹ̀kí EFCC pé wọ́n tanná síbẹ̀ lótìtọ́ gọ́vnà Yàyà Bello ó fẹ́ contest presidency ní hmm. twenty twenty three ibi kan ni musa ti rówó kí n ṣe sálárì tán gbà ni wọn lò láti hmm. contest hmm. tẹ́yà bá fẹ́ contest councilor owó téèyàn ń ná ó kọjá pé ẹja sáré tu létí rò <laughs> ẹ ti mọ rẹjọ síbi kan so àwọn owó yẹn náà ni but apprehend ohun ìgbà tí efcc bá tanná wà tán tàpọ̀ àmọ́ pé nineteen point three billion naira kan ti wà lẹ́sìn tó ti jí kó ojú owó tó yẹ kán náà fún aráàlú ṣẹ́ni òfin ìkan wà tó yẹ kán ṣe ní nàìjíríà rí ìdẹ̀mọ̀ bóyá òfin yẹn wà in operation tàbá tiẹ̀ ni the moment tí anybody bá ti lè wà ní executive or legislative position kò ní sábà máa wọn legislators but executive làwọn tanná wájú because ẹ lè lo several years ní national assembly ká corporation máa lọ kẹ́mpìrìtì wọn ń pè wọn pé kí wọ́n á jẹ́jọ́ níbi kankan but executive whether governor whether chairman whether president àwọn làwọn máa ń tanná wájú ó yẹ kán ṣe nǹkan kan fún wọn tó ṣe pé tán bá kúrò bẹ̀ tó rí ru yàyà bélò yìí even kan discover pé nineteen point three billion yẹn bó ṣe wà lọ ó yẹ kán sì kán sì pè wọ́n sí ilé ẹjọ́ kádẹ ní bọ́dì kan nàìjíríà tó sì lè challenge wọn pé the nineteen point three billion what's your motive láti lọ gbèrú owó yẹn pamọ́ which we know ìgbésẹ̀ tó wọ́n fẹ́ contest election ó dùn mí púpọ̀ wípé láti ìgbà about two thousand and twenty-one làwà yìí àbí mm. two thousand and twenty-one ẹ permit me tí jésù ti kú bárábà náà la fi ń jọba. bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni bó ṣe rí nìyẹn. wọ́n ní ṣé lóòótọ́ ọ ti wá sọ yànyàn báyìí pé wọ́n fẹ́ sáré yàyà bello. Eh. ẹ bá ti gbọ́ tẹ́ bá ti wọ kogi. lórí ọ̀rọ̀ tí lórí ọ̀rọ̀ tí kò sí kan sọ lórí títì péré. ó ti kogi ọ̀dà yes èmi náà gbàgbẹ́ kọjá nígbà kan wọn lágbára àti ṣe madẹ́sọ reason èyí bá jẹ́ ti ọ̀dọ̀ wọn náà lè ṣe but federal road ṣe mọ̀ pé lọ́ọ̀ ti wà nàìjíríà pé títì tí federal bá ní hmm. state ò gbọdọ̀ ṣe except ẹ bá gbà púfà tẹ́ ẹ bá ṣe kò sẹ́ni tí ó fún yín lówó yẹn so ó lè mọ́ ti ra púfà yẹn gbà ní ò jẹ́ kó ti gbà máa fún ilé example nígbà kan tẹ́ ẹ bá ń lọ tẹ́ bá kò lásìjì rẹ̀ hmm. tẹ́ ẹ níwájú local government ìrẹwọlé local government gangan nìkìrè hmm. pọ́tò sí pọ́ńbẹ́ngbà kan tí gbogbo ẹ̀rí bákan bákan nóòtàn ti gbà tí fẹ́ẹ́mà tó wá ṣe é ṣe understand sí so tán bá gbà púfà ó lè mọ́ lè ṣe but however Lagos State dúró de àpúfà táwọn ó fi ṣe torí wọ́n mọ̀ pé kì í sọ̀nà bó ti ẹ̀jọ́ náà federal àwọn sáré ṣe torí wọ́n mọ̀ pé àwọn èèyàn wọn gbàbẹ̀ nínú owó tí Alhaji Yahaya Bello wa bá tí wọ́n bá wọn bá kogi kó pamọ́ ni. comrade tí wọ́n bá lè bá wọn ra lórí owó yẹn gan tí wọ́n bá gbà púfà ìtúlápè gọ́ọ̀mẹ̀ntì ẹ̀jẹ̀ àfi tó la pùfà lẹ̀ ní ojú ọ̀nà tẹ́lẹ̀ pé wọ́n gbà pùfà yẹn tẹ́ ẹ bá ti kọjá mi ò rántí ìsáìdì yẹn ní ìsáìdì lọ kọjá ẹ rí tí yàrá tó kó àwọn ọmọ ẹ̀ sójú tó ń da tax tó ń gbégi sójú ọ̀nà tó ń kó òkúta síbẹ̀ wáìtì wọn dúró ń bẹ̀. wáìtì wọn ń gbowó. wọn ń gbowó ọ̀sẹ̀ tẹ́ ẹ̀ tó ṣe iṣẹ́ ìgbà púpà wáì. iṣẹ́ olè náà ni. ẹ ẹ ẹ kí ẹ ti bẹ́ẹ̀. ẹ já dọ́dọ̀ àwọn aráalé àwọn aráalé náà ti wọ́n ti agitate kí ló dé gọ́mi fẹ́mi ibi tẹ́ ẹ lọ́run gọ́mi dọ́mọlólú àgbà bẹ́ẹ̀ ṣe sọ àkókò sí wa tó fún ẹ̀yà aráalé náà láti dá sí ètò ṣókàn wa láàárọ̀ yìí ṣùgbọ́n kó tó di pé àlọ́ a sì mọ̀ gbé àwọn òpin láàárọ̀ ẹja kọ́kọ́ gbọ́ kìlọ̀ torí gbogbo wa la nílò kìlọ̀ yìí láàárọ̀ yìí ẹ ìgbádùn ètò yìí àkókò ti tó fáráàlú láti dá sétò torí ìmọ̀ làgídìgbò ṣùgbọ́n ẹ má gbàgbé o ẹ já wa kalẹ̀ nílànà tí ò ní ṣàkóbá fún iléeṣẹ́ rédíò àgídìgbò. mo rí gómìnà ilé iṣẹ́ ti gbà. zero seven zero four one zero zero one eight eight seven tàbí zero seven zero eight four six eight zero six six seven lẹ́ẹ̀kan sí ẹgbọ́ zero seven zero four one zero zero one eight eight seven tàbí zero seven zero eight four six eight zero six six seven fún èyí tẹ̀ ń gbọ́ wà nílé òkèèrè plus two three four nine zero six two zero one zero eight eight seven plus two three four nine zero six two zero one zero eight eight seven hello. ìpínyẹrẹ o hello. kò wọlé kẹ̀ ó ti wọlé. ó fẹ́ jọ bí èrè o kì í ṣeré ọmọ fẹ́ jọ bí èrè kì í ṣeré kí ló ń lálẹ́. hello. hello. yeah good morning. ẹ kú ojúmọ́ sáà o. yes nípa àwọn ìròyìn tí a ti gbọ́. ẹ dákun kí lorúkọ yín ìbílẹ̀ sí ń pè wá. ọmọkè mi orúkọ mi yìí ṣe láti alárèrè. alárèrè ẹ bá a dá sí. nípa ti gómìnà tí wọ́n ní oko nineteen point five million. ẹ dákun ẹ bá wa sókè díẹ̀. ẹ sometimes ẹ mọ̀ fáwọn politicians wọ́n ti máa ṣe nígbà míì ṣe irú owó tó kó pamọ́ yẹn hmm. owó tó yẹ kó ti fẹ́ tó each family pẹ̀lú condition tá a wà ní nàìjíríà ń sìn and besides wọ́n mọ̀ pé owó yẹn ń chop lot of things in all the other family life and ó dẹ̀ keep ẹ̀ in own way that nǹkan tó fẹ́ fi kókó fún benefit jẹ gbogbo nàìjíríà ò da nàìjíríà ò da ibi tó ń bẹ̀rẹ̀ nìyẹn because ẹnìyàn tí ò bá tún family ẹ̀ sùn mo lè tú ìlú sí láti lọ lè wọ́n ti jáde wọ́n láwọn ò ṣe bẹ́ẹ̀ hmm. wọ́n láwọn ò ṣe bẹ́ẹ̀. hello. hello ẹ kọ́ ọ. ẹ kú ojúmọ́. ojúmọ́ ni nígbà ẹ̀kọ́ ẹ̀kọ́ mi ni òbí lọ́wọ́ kudus. láti university of yunifásitì ọ̀fà ẹ bá a dá sí. ẹ ǹjẹ́ dá sí ọ̀rọ̀ yàyà bẹ́ẹ̀lì náà bí àwọn jọ̀bìlẹ̀ níta tẹ́lẹ̀ sọ àti prince sọ ẹ wò ẹ ìkọ́ ọ̀sìn nàìjíríà yẹn gẹ major crisis is um, banking sector because ẹ ẹ ìgbésẹ̀ celebration sí ṣé fóònù pẹ̀lú àwọn cbn wọn àwọn bá ti sọ ní olóòrè bí ẹ ń fẹ́ fẹ́ gbà community governor ni mo fi orúkọ bo báǹkì láti dáàmú àgbẹ̀bí ó ní bákẹ́ owó kan ọwọ́ owó kan sínú rẹ̀ báṣẹ̀ sí o ti ti parẹ́ ní sí hmm. ẹ fótó. ẹ ṣeun. hello. hello. ẹ káàárọ̀ mà o. ṣùgbọ́n àwọn mẹ́ta ìtàlá ti bá sọ̀rọ̀ yẹn jù. bá ẹ pè wọ́n padà lẹ́yìn ètò mo fẹ́ ṣe advert fún mi mi ò mọ̀ bí a ti ṣe ní advert àbí ti lọ́wọ́ sórí àgbègbè bí ẹ ti lè fún sọ. ẹ ẹ jọ ẹ ẹ jọ ẹ pè wá padà ẹ pè wá padà lẹ́yìn ètò. ọkọ̀ bíi táwọn ẹ̀ kí ní sáà ti máa pè mí. ẹ eleven. ok thank you. ẹ ṣe ẹ ṣe. hello. hello ẹ káàárọ̀ sáà o ẹ káàárọ̀ mọ́. yes sir. ẹ mr timothy ló ń sọ̀rọ̀ láti amúlòkó. láti amúlòkó ẹ bá dá sí. yes ẹ ọ̀rọ̀ kékeré lèmi tiẹ̀ fẹ́ dá sí lórí ọ̀rọ̀ yìí. Hmm. èyí tábà kan wò ó bí orílẹ̀-èdè ṣe ń lọ tí wọ́n bá sọ wọ́n á lè gbé owó ó lọ àlọ́ ẹ̀ la máa gbọ́ àrùn àbọ̀. Hmm. ṣé ẹ̀dẹ̀ gbogbo àwọn nǹkan táwọn bàbá bàbá yìí ṣe yìí ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ àwọn tí ń bọ̀ lẹ́yìn tó jẹ́ ọmọ ẹni wọn. ṣé bí a ní ẹ̀rọ tó ń tẹ owó fún wa ní nàìjíríà gbígbọ́ nípa ọ̀rọ̀ ẹ̀rọ ìgbìmọ̀ ti pẹ́ ẹni báyìí ló ti ẹ̀ ń tẹ́ lójúmọ́ o bá a ṣe ń ná nílé yìí o. kẹ́rí àtijọba àpapọ̀ àti ti ti àwọn tẹ̀tẹ̀ kù èmi ò bá ní tí nǹkan kan bá lè wà bóyá ní sùn mẹ́fà mẹ́fà ni wọ́n mọ̀ wá sí bóyá wọ́n mọ̀ sọ fún wa nínú ìròyìn náà ní níta iye báyìí ló wọlé sí ìpínlẹ̀ báyìí iye báyìí ló wọlé sí local government báyìí àti pé báyìí báyìí báyìí la ṣe ná o ṣé dídì ó ní gbé tèmi lérò pé àtìlẹ yóò tọrọ ni ṣé rí láì jẹ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ tó jáde láti hmm. tí ì nà báyìí àìmọye lẹ́yìn tí ètò tí ì jáde tá à ti mọ̀ hmm. nígbà tí president muhammadu buhari wọlé ó ní àwọn owó kan tá a gbọ́ wípé wọ́n jẹ́ ẹgbẹ́ mi ìṣe èèyàn mélòó ni wọ́n mi bí pé èèyàn ni wọ́n gbàjọ nígbà yẹn tí lè gbà ń pé mi báyìí ni wọ́n gbàjọ. Hmm. kókó nǹkan kò yẹ ìṣe kò yé wa o. bí ìrìn kọ́ lọ ń sàánú wa lórílẹ̀‐èdè yìí yóò ah, hmm. ló kọ ẹrú mi ṣe rò. Hmm. gbogbo nǹkan dẹ̀ ń ṣe fífẹ́ fífẹ́ ẹni tí èèyàn gbogbo tí wọ́n ń ṣe lójú tèmi tí àbá ti pọ̀ jù nínú ebi náà lára yóò fi dìbò lọ́kùnrin ní twenty naira nígbà yẹn yóò jọjú tá a bá ní ká máa rò lọ gọ́fìnà jẹ́ ti ra yóò jọ àkàn sọ fáwọn èèyàn gbé wọn dìbò ni ṣe lẹ́nu tó bá wà ní. ẹnikẹ́ni ẹ ti fẹ́ bọ́ lónìí láìsí oúnjẹ láìsí kankan iṣẹ́ ìwé lọ́mọ yóò fẹ́ fẹ́ ti lọ bí èmi fẹ́ èmi kò lè mú nǹkan sẹ́ni. à ń sọ̀rọ̀ bandits bandits bandits ẹ oníbàwà gan ti ti ara wa gbọ́ lójoojúmọ́ tí fámìlì ìyá ìgbọ̀n kà í dá. Hmm. ṣé fámìlì àwọn kan ló wà ń bẹ̀ tó ń kà á ẹjọ́ tí fámìlì tiwa náà bá wọlé sílẹ̀ lórí èkó fẹ́ ṣe òun náà fẹ́ roko sọ́dọ̀ tiẹ̀ ọlọ́run jẹ́ kó bàjẹ́. ẹ jẹ́ kí n sọ. hello. Hello. ẹ káàárọ̀ sà. ọjà rẹ orúkọ mi ni matthew ọ̀pálẹ̀yẹ láti ìlú lọ́ra. láti ìlú lọ́ra ẹ bá dá sí. kẹrí ọlọ́run ló dùnrin kò ní jẹ́ kí làákàyè gbogbo yẹn parẹ́. Ami, ami, ami. ẹ̀ẹ́ ẹ̀ ń yọ wá lọ́fìn ni ìwọ̀n ọlọ́run ló dùn ìgbéka ọlọ́run jẹ́ àgbọ́ irú owó tó níyà ń kó lọ láti lọ kó pamọ́ yẹn owó tó yẹ kó fi túlù sí ni káṣẹ̀ pé kò fi tún nàìjíríà ṣe omi tó ṣèṣì ẹ̀ kó fi tún sí náà ó tún wá ń gbéra dájú ọbẹ̀ kúrò nínú ipò tó wà kó tó fẹ́ lọ síwájú sí ẹ wá mọ̀ pé ẹni tó ṣe ń tó dáa yìí tí bá jẹ níwájú gan tí wọn mọ tó a sùn. ẹ bá a dún bẹ́ẹ̀ sá a fẹ́ gbọ́n tá a gò sọ. gẹ́gẹ́ laago mẹ́wàá àárọ̀ lù láti iléeṣẹ́ rédíò àbídìgbò eighty eight point seven fm ìbàdàn. hello sir. hello. ẹ̀hẹ́n à ń yín. bírò ọ wà nípò kékeré ń sè ọfẹ màdú ọfẹ dùkọ ńlá owó tẹ ẹ kó tún ìlú ṣe káwọn gbogbo àwọn ṣéèkì ẹ kó fi kí wọn gbádùn ẹ pé ah japan ọ̀gbẹ́ni nígbà tó wà nígbà yìí o kò ṣe tó ṣe náà ọwọ́ afẹ́ tẹ̀síwájú afẹ́ tẹ̀síwájú sẹ́wọ̀n pé wọ́n gbà nígbà yẹn ṣùgbọ́n nígbà tí ò tún nǹkan ṣe tí ò tún fẹ́ ṣe fún owó yẹn ń bolo tọ́ba yá sí owó yẹn ọ̀rà àmì tó fi mẹ́rin mọ́ hmm. gbogbo tí wọ́n ní à ń kó jáde tí wọ́n ní à ń gbà lọ́wọ́ àwọn èèyàn àwọn ẹ̀ńsọ́ bẹ́ẹ̀ ni àbí lánàá àbí jẹta ni pé àbí ìjọba náà fẹ́ fàìdí pé gbogbo wọn ti ní gọ́ọ̀mẹ̀ntì gbàjọ́ nínú àwọn tó jẹ owó yẹn níbo ní àwọn owó ní gbòdì owó yẹn ló tu ẹ ń gbòòrò ń wọlé sí wọlé sí wọ́n sọ pásítọ̀ sọ́njẹ́ pé à oríṣiríṣi àwọn àkàwé ló ti fún wa ń jọ ẹ̀jẹ̀ tó pẹ̀lú kọ́mílẹ́dì babalájà ọ̀bẹ ẹ̀gbọ́n tí wọ́n jọ ń sọ wọn àfẹ́ wọn àfẹ́ tọ̀ síwájú sí wa ẹgbọ́rọ̀ kan dára sí àwọn èèyàn ń sìn wọn ni wọ́n ń gbowó wọ́n ń dìbò èmi ìwà wọn di o ṣùgbọ́n bí wọ́n bá ń gbowó jẹ́ ń dìbò ń pè bí wọ́n ń pààyàn náà fún òun àti ní gbowó ọ̀hún báwọn tá a fi ilẹ̀ tí wọ́n mọ̀ ṣe mọ́ iná àwọn ó tó wọ́ bẹ́ẹ̀ hmm. àná fún ni wọ́n rí fíìsì ara wọn síbẹ̀ ni wọn láàánú Nàìjíríà lójú rárá rárá Ọlọ́run ó pa ní hmm. ti o àti ti gbowó ọ̀hún ní bàjẹ́ o alágbá Ọlọ́run yìí náà kò ní sí láti máa wá o kò tẹ̀lé sọ́ọ̀ náà láti máa gbọ́ o ẹ ṣeun o. Hmm. now mo kò sígbà tí wọ́n á pín allocation wọ́n máa ń gbé jáde nínú pépà o hmm. iye tó kan state iye tó kan federal iye tí local government mu bọ̀dì èyí tí wọ́n gbé wá padà ní. ẹ̀ tó sì ń béèrè ni pé bó la ṣe báyìí la ṣe lọ báyìí la ṣe lọ iye ló rè é o. wọn àti ìmọ̀ fọlọ́ o accountability wà tá a bá mọ ojú kan tá a mọ ojú kejì náà kí it is accountability náà. Hmm ṣùgbọ́n gbà tẹ ẹ pé kí lẹ fi ṣe àwọn iṣẹ́ àkànṣe olólódé kù tẹ bá gbowó ní organisation ní fún department yìí iye tẹ bá nàpẹ máa rìtáyà rẹ àbí accountant èyí ó sà rìtáyà owó mm. ṣùgbọ́n níbi à kò sí irú ẹ̀ ṣẹ́gẹ́tẹ̀ ìyẹn ló kù tó yẹ kájọ máa ṣe nàìjíríà. Mm. bíi pé irú àwọn nǹkan bá àwọn èmi rò pé ó yí zì náà ebi kí ministry eléyìí mú tiẹ̀ wá bó ṣe ná tiẹ̀ kí ministry ètò mú tiẹ̀ wá bó ṣe ná tiẹ̀ kó mú gbogbo ẹ̀ kí ẹni tí ó bá wà ní ìjọba kó gbé jáde pé pé ọdún o ọdún náà máa ń ṣe é owó lẹ bá fún wọn báyìí ní mọ̀tì yìí tẹ fún wọn lélẹ̀ tàbí kọ́tà lẹ fún wọn tó bá wá dìgbà tó wá rẹ̀ sí irú ilé báyìí wọ́n ti máa sáré kiri báyìí àkókò kókó wọn ni pé house of o Eh, national assembly àkókò tí kòkó wọn máa so lélẹ̀ yìí hmm. wọn mọ̀ fẹ́ ṣe bọ́jẹ̀tì wọn pass dé bọ́jẹ̀tì. ti bọ́jẹ̀tì kan mò ń eh, sọ owó ta ti pín ọ̀hún àti bọ́jẹ̀tì wọn ta ti pín orí. ilé ìtẹ́ fún wọn yẹn ó dìgbà tí wọ́n tó bá parí báyìí ni wọ́n tó wá rí tara rẹ̀ pé ah, owó tẹ́ fún wa nígbà báyìí tó kù rẹ̀ o. kọ́ tó yẹ kó ṣẹlẹ̀ ní pé ó yẹ ká máa ṣe periodically ni kò yẹ ká dòde òkú. ní gbogbo gbà hmm. lóòrèkóòrè. o hmm. lè ṣe báyìí eh, bí nǹkan bá yọjú lójijì nǹkan. ó wà um, ọkọ̀ tí ọ́fọ̀sì contingencies máa ń wà. Eh. bẹ́ẹ̀ ni ẹ bá kọ síbẹ̀ náà pé wá o nínú sílẹ̀ méjì tẹ̀ fún ọ̀fọ̀ sí kò five kọ̀bọ̀ jáde o wọ́n eh. ní parí oṣù yìí tó wá kù lélẹ́yìí o eh. ṣùgbọ́n nítorí pé wọ́n ti sọ di àgbàlá àwa nǹkan jẹ ibi tí kálukú wọn ní ilé tó lé nìyẹn a ah. mo lẹ́kọ̀ọ́ kò kò sẹ́ni tó wà ní house assembly tàbí tó wà ní national assembly tí ò ní máa sọ fún ìyàwó ẹ̀ pé tọ̀ mo tó ti a tó ti wà nínú tọ ọ̀rọ̀ kàjọ efcc náà láàárọ̀ yìí o wọ́n ní bí àwọn ọkọ̀ ojú omi tó ń lọ bíi ninety eléyìí tí àjọ efcc tán gbà pé wọ́n gbẹ́sẹ̀ lé ni o wọ́n fọwọ́ òfin pé bóyá wọ́n rí àwọn nǹkan kùdìẹ̀kùdìẹ̀ kan bẹ́ẹ̀ tó ṣàjẹ́ wípé ó ti bọ́ọ̀dì sọ́dọ̀ wọn wọ́n ní bíi náìtì rẹ̀ nìkan ló kàn wà ńlẹ̀ ló kàn ṣòfò dànù nípínlẹ̀ èkó àtàwọn bòmíì pé wọ́n kàn rọ́ọ̀tì wéè tí ò ní wúlò nínú àwọn ọ̀rọ̀ ọ̀hún lábẹ́ rẹ̀ àwọn ìròyìn tó wà lábẹ́ rẹ̀ mo tún fẹ́ fi kún nídìí yìí o eh, navy ológun ojú omi wọ́n ní àjọ efcc ò fáwà lówó pé káwọn ọmọ fi báwọn bójú tó àwọn ọkọ̀ ojú omi tán gbà lẹ̀ o kò sí kò sájọsọ láàrin wa pé àwa ni ká mọ báwọn mójútó o kò sí ní tó ń bẹ̀ o ọwọ́ àwọn mọ́ o kò yù ẹ̀mọ́ ẹ̀mọ́ ti ẹ̀ mú ọkọ̀ tàwọn bọ̀ rárá nínú tí ń bẹ́ ń lẹ̀ yìí. wọ́n tún sẹ̀ fún ẹ lówó tí wọ́n fi máa mójútó ọkọ̀ ojú omi kó ẹ ẹ wọ́n gbọ́ wọ́n rí kó náà ń gbọ́. Ah, tọ́ wọ́n ní lábẹ́ náà ìrírí náà ti wà bẹ́ẹ̀ wọ́n ní ní ara àwọn àwọn ọkọ̀ ojú omi yìí pé àwọn bíi àwọn kan mọ́ wá ń jà tó sì mọ́ sanwó fàjọ efcc náà. Mm-hmm. Eh. owó tí wọ́n ń torí tí wọ́n ń tibẹ̀ pa wọlé eh. ṣe rí nǹkan tí mo kọ́kọ́ ṣàkíyèsí ìgbà tí mò ń kàròyìn yẹn hmm. prosecutor ní abániṣẹjọ́ hmm. òfin gbé agbára fún un láti enter play bargain hmm. play bargain ni pé pamí sílé. má pamí síta bòmí láṣìírí. bòmí láṣìírí ìdí sì ni pé uh, acj twenty fifteen tí a ń lò nàìjíríà báyìí yóò fin pé gbé agbára fún abániṣẹjọ́ wípé bọ́rọ̀ ṣe wà lẹ́yìn torí àsìkò torí resources torí nǹkan tí a gbà mí lásìkò àti torí bí mo ṣe ń rọjọ́ ìlọ yìí hmm. jẹ́ kájọ ojókòó kákọ̀jọ bojú wo kájọjú wo shit ground kẹ́mi náà ń wo bá ṣe yọ sọ sí. Hmm. tó bá ṣe pé àjọ EFCC wọn ò bá fẹ́ kọ́rọ̀ ìdáàbò sí dà tí gbogbo àwọn kìnìyàn rọ́tìn síbẹ̀ yẹ wọ́n lè náwó plea bargain sáwọn tó ń bá ṣẹjọ́ hmm. so that àwọn ọkọ̀ ojú omi yìí kò kàn ní kò ṣòfò dànù kò ní ṣòfò dànù wípé ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ọkọ̀ ojú omi yìí ó yóò ń gbà lásìkò àwọn tibí náà sì rèé ṣé wọn ò múrúkọ àwọn complain tó ní ọkọ̀ ojú omi yẹn hmm. ẹ jẹ́ ká máa gé ra wa lórílẹ̀‐èdè yìí ṣé wọn ò múrúkọ complain yìí ìgbà tí wọ́n fight case against wọn orúkọ wọn file case against àwọn tó ní ship after all wọ́n gba court order wọ́n gba àṣẹ ilé ẹjọ́ tó fún wọn ní àǹfààní àti agbára láti gbé ẹsẹ̀ lé àwọn ọkọ̀ ojú omi yẹn nínú àṣẹ tí wọ́n gbà ní ẹjọ́ ìjẹ́ orúkọ àwọn tí wọ́n ní complain tí wọ́n ní ọkọ̀ ojú omi yìí ṣé kò fara hàn bẹ́ẹ̀ èyí tí rí tí wọn ò pè wọ́n láti bá wọn sọ pé maintenance kìíní tori yorùbá yìí pé ẹ ń bá sowúrẹ́ mọ́lẹ̀. fun wọ̀ pákí fún un. ìgbà tẹ́tí lè gbé kìíní sẹ́rí tó ni a ní maintenance culture. tó bá ti jẹ́ gbogbo ìlú àìbìkítà hmm. tó bá bàjẹ́ ọ bàjẹ́ nìyẹn débi nǹkan àdúgbò gangan. Hmm. kálukọ́ ọmọ ìwòran ni tí fi bàjẹ́. wá wò ó wọ́n rẹ́ǹtì ọkọ̀ ojú omi yìí ẹgẹ́ bí èrò wọ́n sì rí owó níbẹ̀ bó wọ́n ṣe ń ṣòwò yẹn sí kò sàkóyà lórí mi. now ẹ wo gbàtà àwọn ọkọ̀ ojú omi ti because àwọn odò tó ní nàìjíríà pé ó kún fún iyọ̀ Hmm. wọ́n sì ń jẹ́ kí corruption uh, corruption kí nǹkan máa àdúrò kọ́ máa bàjẹ́ hmm. torí àwọn obìnrin yẹn hmm. ẹ dúró ọdún tí àwọn huge resources àwọn nǹkan àlùmọ́nì àwọn nǹkan yìí ti ń bàjẹ́ síbẹ̀ tí wọ́n sì ń wò ìmọ̀ràn ni wọ́n á lè ti àwọn àdúrà ẹ̀sìn sinimá màá sọ pé kí wọ́n pe àwọn tí wọ́n pè lẹ́jọ́ tí wọ́n ń gba kíní lọ́wọ́ wọn. tó bá sì lè wúlò àwọn tí náà lọ wú ẹ̀rù pé ìjẹ́ kíní sì ṣe ṣiṣẹ́ táwọn ọmọ nígbà play by game pẹ̀lú wọn ṣé a sì wúlò fún wa àbí kí wọ́n tà á kí wọ́n gbàṣẹ lọ́wọ́ ilé ẹjọ́ kó tó lè tà á ṣé ó sì ṣe é tà sí lórí ẹjọ́ rà á. sẹ́yìn gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn tó lọ́dọ̀ pàṣẹ kò sí lọ gbogbo tó ń ṣẹlẹ̀ yìí orí ìgbò corruption náà gbogbo ẹ̀dá efcc wọ́n ní lease kebe out àbí. Hmm, wọ́n ní àwọn third party kan wà tẹ́ pé àwọn náà manage àwọn vessels yìí. sẹ́rí gbogbo ẹ̀ corruption yẹn kọ́lọ́ mọ̀jì ó consume gbogbo nàìjíríà ni because ó lè ó lè gbé òwe gbà á gbogbo tó ṣẹlẹ̀ so now eléyìí tó wáyé pé bíi ti gọ́ọ̀mẹ̀ntì nítumọ̀ tá a ti mọ̀ pé ṣe ká ṣe ni okay bó ṣe ní báyẹn tẹ́lá ikọ́ fẹ́ máa ní ìṣe fáwọn èèyàn ni ẹ máa ní ìṣe kẹ́ máa fi gbowó kẹ́lẹ̀ fún ẹ ti fún owó sì mọ́ ti bẹ̀ wọlé ti bẹ̀ wọlé so àti ìṣe ó ní òkè e, iye báyìí la rí lórí iye báyìí la rí títí tí so much sẹ́wọ̀n kọ́lá oúnjẹ ọ̀sẹ̀ corruption ẹ̀rí pé ń gbà wọn máa dùn náà ẹgbẹ́ yẹn tó ẹgbẹ́ yẹn sùn tọ́ka sí lẹ́sẹ̀ hmm. so the same thing so ẹ̀rí in fact kọ́lá ń gbà wá ní sáyẹn lórílẹ̀‐èdè yìí. ìgbà ìgbà ní kíta wà ń lọ́pọ̀ jù ń bẹ́ẹ̀ pé tó bá jẹ́ nǹkan lórí jorí ni tọkàlùkù mójútó nǹkan. a mójútó nǹkan yìí. àti pé àwọn nǹkan báyìí ó ṣòro fàtà kí kíákíá nítọ̀rọ̀ káwọ́ mọ̀ lọ́jà. tí wọ́n pín kéré pọ́ ṣe é dọ́gbọ́n láti tà láì dé pé yọ hàn sí gbangba ni. àmójútó wà. àti wọ́n ti tà á. wọ́n ti tà á tipẹ́tipẹ́ ṣùgbọ́n tó ní pé kò ṣeé tà bẹ́ẹ̀ vẹ́sùn ò ṣe nǹkan kékeré ẹ wá wo verse one count yẹ ẹ fi mọ̀ pé. ninety. ninety ẹ fi mọ̀ pé orí nàìjíríà bí wọ́n ṣe bí bí talent ṣe ń waste bẹ́ẹ̀ náà ní access náà ń waste. àti resources. àti resources. Hmm. ẹnikẹ́ni láyé tí èèbá bìkítà láti mójútó access talent àti resources rẹ̀ ẹ̀ ẹ́ di pé òfò ńlá ló ń ṣe bẹ́ẹ̀ níbẹ̀ hmm. òfò ńlá ṣe lè dè gidi gan ìgbà tí wọ́n á confiscate ninety ẹ wo ọdún tó tó wà ń bẹ̀ wọ́n sì fi wọ́n lò ó láti fi pawó wọlé wọn àwọn kan wá ń yà wọ́n yà wọ́n kan bẹ̀ àwọn kan ń bẹ̀ láti fi pawó wọlé ẹ wá rí pé ẹ̀yin ò rówó láti fi maintain maintenance ẹ̀ bí n bí prince sọ. <laughs> níwọ̀n ìgbà tó ṣe pé ó ti ní iye fesals tí wọ́n gbẹ́sẹ̀ lé kí kọ́kọ́ tracy pé ẹsẹ̀ wo ni àwọn tó lo fesal yẹn ẹsẹ̀ wo ni wọ́n ṣẹ̀ again tó bá ti get ẹ̀ tán what will be the solution two irú bọ́ ṣe gbẹ́sẹ̀ lé tí wọ́n dẹ̀ fi ń yá àwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan yẹn owó tó ń bá àkú níbẹ̀ sínú federal account náà ló ń lọ àbí ìjọba àwọn kan ni wọ́n kàn ná ó yà mí lẹ́nu pé EFCC ló wà nídìí ọ̀rọ̀ àwọn gangan ara wọn mọ́. bẹ́ẹ̀ ni mo ṣe rí gan ni. ẹjọ kì í ṣeré kì í ṣeré kí lọ́ọ́ lálẹ́ yóò láfi ní lọ́ọ́ láfi ní ẹ kó tó di pé a mọ̀ ń lò láàárọ̀ a gbọ́dọ̀ débi ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ òṣèlú agbo hmm. òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní àjọ inec wọ́n ti ń táwọn kan dúró dé báyìí ni kí ààrẹ kan buwọ́ lu àbá ètò ìdìbò torí ilé ìgbìmọ̀ asòfin tó ń gbé sọwọ́ sí wọn lélẹ́yìí tí direct primary tí wọ́n táwọn nǹkan sì ń kùn lé lórí tí ń bẹ nú ẹ̀ àwọn gómìnà gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc wọ́n ṣèpàdé alátìlẹ̀kùn mọ́rí ṣe gan ni ń ah, tẹ́ wá sọ ọ́nà pàdé yín kọ́ bó ló ṣe rí ah, àwo la fi ṣe àwo la fi ṣe àwo la fi ṣe ni ọwọ́ tí wọ́n sàn náà òkè ṣùgbọ́n lára àwọn ìwòye táwọn èèyàn wò ni pé ọ̀rọ̀ direct primary yóò wà ń bẹ̀ gbọ́nmi sí omi òtó tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò wà ń bẹ̀ kódà ara nǹkan tí wọ́n tún ní ó wà ń bẹ̀ pé ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú wọn tó ń bọ̀ lọ́nà wọn ni pé yóò wà ń bẹ̀ ṣùgbọ́n nǹkan kan wà táwọn gómìnà tí wọ́n wà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n sọ ní òpin ọ̀sẹ̀ yìí wọ́n ní búni àwọn nígbàgbọ́ nínú búni pé kò sí ṣekíṣekí kankan nínú ẹni tó ń jẹ́ búni o àwọn o àwọn gómìnà o lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc o àwọn fọwọ́ sí bú ni hmm. kọ́mi dẹ́wọ́ ló lù. <laughs> <laughs> Eh, mo wo ṣàkó kankan nípa ìpàdé tí wọ́n ṣe hmm. kìí ṣe ọ̀pọ̀ nǹkan tí wọ́n sọ ń pàdé kọ́ ló jáde síta mm-hmm. kálukú kan speculate. Eh, eh, ìwòye ni ìwé ó ṣeéṣe kó jẹ́ pé nǹkan sọ rèé ó ṣeé ṣe kó jẹ́ pé tó sọ rèé. wọ́n ń sọ inú wọn wọn ò mọ nǹkan tí wọ́n sọ. ààrẹ nu. <laughs> ipe kódà ibi wọn ní ẹnu mi lẹ́rí ẹ̀rí kù àti ẹ̀rẹ́ nu gan débi bá ṣe wà láàrin kù. ipe bọ́rọ̀ ariwo ṣe rí yìí àwọn sàkó pé ó ṣeé ṣe káwá káwá ròyìn ló pé ká gbà bẹ́ẹ̀ pé àwọn direct ò ṣe direct ni ó ṣeé ṣe kí wọ́n jíròrò lórí hmm. still on speculation hmm. ẹ jẹ́ ká wá ṣe sẹ́rí tí mo àwọn tó buwọ́ lu òfin àwọn olégbèmọ̀ aṣòfin hmm. èmi gẹ́gẹ́ nìkan ní mi mo fara mọ́ direct primary. kí ìdí ni pé wọ́n fẹ́ dìbò kan ní Ondo ní ọdún kan nígbà ẹni adíje àbí aspirant kan jimoh jimoh ibrahim ó jáde ní abẹ́ ẹgbẹ́ òṣèlú pdp kọ́ ni ah, èyí táyọ̀ jẹjẹrẹ náà jáde lọ́dún náà lọ́hùn tí bá rántí abraham ṣẹ́gun náà jáde nígbà apc gómìnà lọ́wọ́ báyìí náà jáde nígbà yẹn náà apc àti oríṣiríṣi ọlọ́ọ̀kẹ́ hmm. ló jáde ẹnití bàbá ní èkó tí wọ́n gbé pọ̀n nígbà yẹn igi bá ṣe ń wo géèmù yẹn ló ń gbà yẹn òun ni bọ́m ṣẹ́gun ní ọ̀bá gbé pọ̀n. now ònkálukú wa ń kó àwọn tí ó dìbò primary kiri nínú ẹgbẹ́ wọ́n ń kó wọn kiri pé kí n lè rí èrò tí yóò dìbò fún mi àwọn kan kó tiwọn káàkiri state ó wá di pé wọ́n wá ń bu owó fún àwọn candid àwọn representative ẹgbẹ́ tí ẹgbẹ́ yàn kúrò lọ díje ó wá di pé iye owó owó wá ń forí gbárí hmm. ó di pé ibi tí agbára owó ẹ bá mọ ni ó sọ bóyá bóyá ìwọ ló ló jáde ní o mo ní ojú ọjọ́ ọpọ́n fáàrí yóò yọ yóò yọ ẹ ti rí i pé kì í ṣe ìfẹ́ ẹgbẹ́ agbára owó ni wọ́n fi ń jagun nínú primary indirect nígbà yẹn hmm. mo lè fi gbogbo ẹni sọ ṣé má ti ti primary dé àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n lórí ọ̀fẹ́ àti wà nínú ìbò primary yẹn wọ́n lọ sábà wọn tó dìbò primary pé kí ló kọ́ bọ̀. ẹ dákun o. ìjọba lẹ́kọ̀ọ́ ẹ̀ náà o ó hmm. hmm. wá ṣẹlẹ̀ pé ó wá ti wá gbangba pé kì í ṣe ìfẹ́ inú ẹgbẹ́ kì í ṣe ìfẹ́ tìlú bẹ́ẹ̀ tó fọwọ́ sí ìfẹ́ agbára owó lẹ́ tí wọ́n fà sílẹ̀ hmm. ẹni wọn lè má jẹni tí aráàlú tẹ́wọ́ gbà torí tí wọ́n wá general election yóò mẹ́yìn balẹ̀ hmm. torí pé nígbà míì tẹ ẹ bá lu àrùn tẹ ẹ bá fi agbára owó gbé ẹni tí aráàlú ò fi gbogbo alágbá ti tiẹ̀ tẹ ẹ gbé ilé tẹ ẹ tẹ gbọ́n yín fàálẹ̀ tó bá di general election ìbẹ̀rẹ̀ sí ò ti yọ torí aráàlú tẹ́lẹ̀ tó bá ní pé ìbò kant ìbò tí ń kant o tí bó ọba ṣiṣẹ́ àwọn olóṣèlú òní náà tí owó jáde láti máa bù. torí ìdí èyí mo fẹ́ sọ fún wa fún wa ní pé kẹ́nìkan mọ́bí ní pé ìbò kant ìbò tí ń kant èkejì ni pé aráàlú a máa dé kójú lómi ìjà pé yóò ti wọ́n jáde owó ó sì fáwọn. Hmm. a wá pe àwọn àsọmọgbé ìjókòó iye báyìí mo fi síbi polling booth báyìí vote mélòó ni wọ́n kó wá fún mi a ní òkà mo lówó yìí bàbá mi ò ṣe ṣẹlẹ̀ àwọn èèyàn gbé owó tẹ̀ka fún yín ni wọ́n láwọn ò fẹ́ yín hmm. ṣùgbọ́n bá mi ẹni tí wọ́n fi di àpótí ìbò tó bá ti di pé ọ̀gá àwọn òjẹ́ tí wọ́n ń fẹ́ olóòní fi gbogbo ara pé owó tí wọ́n kó lè lọ́wọ́ àwọn ọkọ̀ fún mi fílẹ̀ náà ṣé ibo lẹ́tẹ̀ káyé sí ìjẹ́ ni pé ní ọ̀pọ̀lọpọ̀ gbà indirect primary ìjagun owó ni àti àwọn olóyè ẹgbẹ́ àsìkò tápẹ̀ wọn máa ń wú ni tó sì mọ́ra ìrìn lọlé. ẹ ṣeun. eighty eight point seven fm. a ah, kò rí ọjà rí ah sàgbàgẹ́lẹ́dẹ́ o agalẹ́lẹ́ ni àbí igi lásán. igi lásán kẹ̀ àga tí mo rà tí o tí ì pósù mẹ́fà tó ti ń kùlùbọ̀ tó ti ń jìn inú. lóòótọ́ ọ̀dọ̀ rẹ gan tó ti lé ní ọdún mẹ́ta ṣe ló tún dàbí tuntun àṣẹ̀ṣẹ̀ rà. ọmọ òye fọníṣọ and carpenter works mo ti ra fọníṣọ tèmi. Ah, jìbìtì lù mí. ó lù ọ́ o. àgàmọ òye ìdíyẹ máa lò àgàmọ òye ìdíyẹ máa lò furniture and carpenter works wọ́n fi igi dára lọ́dọ̀ tiwọn ni mo gbà bẹ́ẹ̀ tókò ìdẹ̀ra lórí àga alárànbarà ọmọ òye fún àlùjánà lórí ibùsùn wọn executive chair dining table wardrobe lónìrànràn ibùsùn bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí fírẹ́mù ilẹ̀kùn roofing center table àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ òye furniture and carpenter works ni wọ́n pe yamọ́ sí bí gbogbo nǹkan ọmọ òye ṣe wá dára tó ọ̀pọ̀kọ́ ọ̀yọ́kú ni wọ́n ń ta nǹkan wọn olú iléeṣẹ́ wọn wà ní àjíá junction along ife road toll gate nìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ àti nídojúkọ gbùgbà yunifásitì roundabout ìpẹ́tùmọ́dù ìpínlẹ̀ ọ̀ṣọ́ zero eight zero three four seven two four seven nine two tàbí zero eight zero five three zero five zero nine two one. subhanallah. asalaamualeykum ìgbìmọ̀ tajud iléeṣẹ́ rédíò àgídìgbò lónìí ń kíyìn o àṣejọ máa ń jí lóru lóru tàjọ mọ́ bẹ́ẹ̀ lọ́hùn ọba àlá ó tún yà kájọ fojú rí ju bẹ́ẹ̀ lọ́hùn papọ̀ ẹni trans amusement park lọ́jọ́ thursday yìí a ti ṣètò ààbò pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn operation boss àtàwọn elétò ààbò míì lóníranran àyè gbọ́kọ̀ sí ń bẹ ẹ sì farabalẹ̀ jókòó bẹ́ẹ̀ lọ́hùn ọba àlá lọ́jọ́ thursday yìí ni o ní trans amusement park ẹ máa bọ̀ lógúnlógún ẹ máa bọ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ọlọ́run ọlọ́run gbàdúrà wa o ìgbìmọ̀ tàjú iléeṣẹ́ rédíò àgídìgbò lónìí àsìkò tún ti tó kájọ bẹ́ẹ̀ náà papọ̀ ní james amusement park lọ́jọ́ thursday yìí láago mẹ́jọ dàárọ̀ ọjọ́ kejì ọlọ́run gbàdúrà wa o àmín. láòláwàlà kò wá ta ẹ̀. eighty eight point seven fm. tó ẹ ṣeun gan ni láàárọ̀ yìí o kọrin fẹ́ babalọ́lá ọba àgùn mo kí gbogbo àwọn aráalé a kú ètò lẹ́ni ìyókù dọ́là. Mm, comrade ọmọlolú ẹ ṣeun gan ni. mi ò kí gbogbo aráalé kí ẹnikẹ́ni mọ̀ bá wọn sọ pé nàìjíríà ò ní dáa o mm. torí gbígbẹ ó sì lè yẹ o. Mm, praise. mo kí gbogbo aráalé o etí tẹ fi mọ òun di o. ẹ ṣe so adenike ọmọ bíbí inú ìṣọ̀lá ló kọ sẹ́mi náà jẹ́